والسلام على نبي الهدى نبينا محمد وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين لتعلموا جميعا أن أشرف الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته dúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ọ̀dà gbogbo ohun tí ó fẹ́ ṣeré ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ ọwọ́ afọ́nà ma ẹni tó wù ú ó sì sọ ẹni tó wù ú nù ẹni tó bá mànà ọlọ́run ló fi mànà ọlọ́run bá ti kọ orúkọ wa sínú àwọn tí wọ́n máa jẹ́ mùsùlùmí kọ́bùlà kálífì sámà wa ti wà láàbù kọ́lọ́run tó dá sámà àtìlẹ̀ yìí ti pàwọn alátọrọ kọ́lọ́run sí wa ní muslims àánú lọ́sàwájú fún wa lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run fi wá ní àwọn ọmọ jẹ́ mùsùlùmí wọ́n ti kọ́lẹ̀ bá ọmọ jẹ́ mùsùlùmí fifty thousand years fún òtí ìdá sámà àtìlẹ̀ wọ́n ti wá fún wa àwàlẹ̀ ayé àrùn náà tó sáwájú tọ́lọ́mọba aláàfin sọ́wọ́ di muslims àrùn náà ọlọ́mọ kakú lè rẹ̀ nìkọ̀ọ̀kan ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́ba nẹ́rùwà Muhammad kọ́ba àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni eré tí wọ́n ti lọ pátá àti gbogbo àwọn sálàfù sálà àwọn agbọ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́ mọ́sà sàwánà lẹ́nu eré mo gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ nínú Ṣakí tí wọ́n ń tàná súnà òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bẹ̀ lórí àwọn ìmáàmù wa Sheikh Salih Mustapha abdullahu ta'ala èyí tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ ya tí à ń bomi sí igi súnà nítorí pé súnà iná lójú ọ̀nà tọ́lọ́mọba fẹ́ kárìn gbogbo apáta ọlọ́mọsàgbé aláàbí bọ̀tán dáadáa mo kí gbogbo àwa jàmá ọlọ́kùnrin àti lóbìnrin èyí tó tán jù nípa ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ òun náà lálùkọ àn ìlànà téèyàn máa ń tẹ̀lé téèyàn fi ń soríire nílé ayé ìta wáyé òun náà ni kéèyàn máa tẹ̀lé súnà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo bàbá ṣe ìrìn àjò rẹ̀ ọba ti já síbi súnà ó ti débi tán lọ ìrìn àjò dára ní bọ̀ oríṣiríṣi ọ̀kan náà làwọn ṣẹ́kù dákọ̀ lẹ́ẹ̀kan nígbà wọ́n sọ̀rọ̀ omi Allahu akbar agbábẹ̀ kọjá asọ́lọ́mọ ọba ó ti máa bí táwọn lọ mo wá pẹ̀lú pẹ̀lú agbára rẹ̀ àyè náà ọlọ́mọṣàbá yí padà kúrò ní markasul bid'a kọ́lọ́mọba aṣọ di markasul sunnah nítorí tá a bá ń ṣàdúrà fún wọn ẹ̀wọ̀n àwọn máa jáde lọ́dọọdún ẹwà àǹfààní tí wọn máa ṣe fáyé ẹwà dáhùn tán kó ayé sí ẹwọ lọ́wọ́ yìí látara àìsè súnà òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam lórí òdodo òpé méjì ọ̀kan náà lòdodo ìdí sì ń jó òdodo alukoran tá a bá wá ń kà ká máa tọ́ tá a bá ń tọ́ ká máa lò tá a bá wá ń lò ká máa bẹ lọ́nkọ́ lọ́n gbà lọ́wọ́ wa gbogbo alọ́mọsàsíwá ló lórí rẹ̀ ẹ̀rí gbogbo náà wá gbé kalẹ̀ fún yín nílùú Ṣakí ń tí wọ́n ní kẹ́ máa fi jọ́sìn fọlọ́n tẹ́ wá béèrè lọ́wọ́ àwọn àfáà náà pẹ̀lẹ́ dẹ́kun níbo láti rí inú kùránì wọ́n ní òsì ń bẹ̀ sáálẹ̀ rí nínú súnà wọ́n ní kò sí ń bẹ̀ níbo láti wá rí wọ́n ní lọ́dọ̀ àwọn àgbàlagbà irú ẹ̀sìn yẹn òun ni wọ́n máa ń pè ní bídíà bídíà ànábì ní ànú ni èyí ò sì wá ní máa wo kó ànú kọ́ wá jásàlì jẹ́ náà lẹ́sàn-án ẹni bá ro kó àánú ọlọ́wọ́ sàn lẹ́sàn àmọ́ iná lọ́wọ́ fi sẹ̀sán rẹ̀ nítorí pé ọlọ́wọ́ ògbọ́dọ̀ gbàgbé kalẹ̀ tiẹ̀ kalẹ̀ kánábì ọgbàgbé kalẹ̀ tiẹ̀ kalẹ̀ kẹ́yìn ọ̀tún wá gbé tiyín kalẹ̀ kẹwàá ní ti inú borí tànábì àti tọ́lọ́ àdáwò ńlá ni o gbogbo àwọn tó ti sọnù ọlọ́mọṣà bá fi wọ́n mọ̀nà wọ́n jẹ́ wọn náà rà padà sí ibú wọ́n sọ wálé ẹni tí wọ́n mọ̀nà láàárọ̀ tí wọ́n sọnù lọ́jọ́ alẹ́ àṣetáni bú ọlọ́mọdé ọ̀rẹ́yìn wa ọlọ́gbàrọ̀ ọlọ́run lẹ́yìn gbàgbọ́ ti kí gbogbo àwọn tán tí mo sì ti kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin ètò wọn ní kí n gbéyàwó láàárọ̀ yìí kọ́lọ́ mo ṣàṣìṣe rọrùn fún mi ó gbé wúlò fẹ́mi tí mo fẹ́ sọ kọ́lọ́ ń jó wúlò fẹ́yìn tẹ́ fẹ́ gbọ́ ẹ̀yọ́ máa yá mi ẹ rí al-usratu al-muslimatu wal-mashakilu zawjiyya wal-hulul ètò wọn ní kí n gbéyàwó láàárọ̀ yìí òun náà ni bóun ló ṣe yẹ kí ìdílé mùsùlùmí ó rí bí wàhálà bá wá bá ìdílé mùsùlùmí kí làbáyọ nítorí pé wàhálà ò ní dé bá ìdílé mùsùlùmí kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò promise ẹnìkan pé nítorí pé ó ti nígbàgbọ́ òun ò ní dá o bá a ṣe jòkó lẹ́yìn gbogbo wa kálukú la ní tá a ràn o ẹni tí ń rántí ìyàwó ń bẹ láàrin wa ẹni tí ń rántí ọkọ ń bẹ láàrin wa ẹni tí ń rántí ọmọ ń bẹ láàrin wa gbogbo àdánwò tó bá wá bá mùsùlùmí pátá inú alukurani lọ́lọ́ inú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam òun náà lọ́lọ́ lè wò torí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ọlọ́run ti mọ̀ ọlọ́run ti fi àbáyọ rẹ̀ sínú kurani àti sunna. min ni'ami Allahi ta'ala ala ibadihi an hayyaha lahum an hayyaha lil insani sakana litasatturi wa tahassuni min al-a'da wa litahqiq al-ghayat al-'udma ibadatu Allahi wahdahu la sharika inú àánú tọ́lọ́run sọ fẹ́ni kọ̀ọ̀kan wa bá a sì jòkó lẹ́yìn onípa jáde nínú ilé kan awabi ẹni tó gba bus stop débi òun náà mọ yìí lé ipe àṣẹ ilé tẹ̀yà ń kọ̀ tọ́lọ̀ máa ń kọ́ fún yàn yẹn àtàánú ni ẹni tí òun tí ó sùn sí tó ti jẹ́ wọlé tán ti kẹ́rù ẹ̀ jáde òun náà mọ̀ pé kéèyàn kọ́lé ìbàjẹ́ yàrá kan èèyàn lè dúpẹ́ rẹ̀ tán sẹ́ni ilé tí aláàtọ̀ ń kọ́ fún wa yẹn ẹ jẹ́ máa dúpẹ́ o ìbàjẹ́ láìlọ́ọ̀nù ló fi ṣe wíńdò pépà tó fi ṣe lẹ́kùn sáàmà dúpẹ́ ipò sẹ́wọ̀n tẹ́rí wọ́bì kan ó tí ì kọ́lé lóòótọ́ àmọ́ ọ̀rẹ́ǹtì ẹ̀ ni ọlọ́run sá ní kílé kan wà fún ọ tó ọmọ darí sí wọ́n ní kó ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àdáwò tí bá yàn tí wọ́n fi kẹ́rù yàn síta tí èpè wọn bí tí ó pèrè bọ̀lẹ̀ sí ní tí ó sùn ọlọ́mọdé ní kọ̀ọ̀kan wọ́n marú ẹ̀ ẹ̀rí ilé yìí tọ́lọ́run ọba àlá tọ́lọ́run fún wa yìí wọ́n á máa fi bàṣírí ara wa lẹ́yìn náà a máa sá síbẹ̀ nítorí àwọn ẹni ibú ká má bàa máa fa burú sí wa tọba lọtọ bọ ọmọ wọn wọlé tọba wọlé ó tilẹ̀kùn ilé yẹn ni yọọ jẹ bíi guide tí yọọ máa guide yẹn níbi aburú bẹ́ẹ̀ náà ni ilé ta wí yọọ máa bò wá láṣìírí tí òòrùn bá ràn púpọ̀ òòrùn ní pa wá ilé yóò bò wá láṣìírí tí òtútù bá mú púpọ̀ òjò ò ní pa wá kí ló wá dé téèyàn ò ní dúpẹ́ fọlọ́run fọlọ́run fún un nílé sẹ́ẹ̀rí ilé bọ́dọ̀ gidi á dúpẹ́ lọ́tọ̀ sẹ́ẹ̀ wá rí nínú ìtumọ̀ ẹ̀sìn òun náà ní kéèyàn máa dúpẹ́ fọlọ́run ọba lérí gbogbo oore rẹ̀ ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim. wallahu ja'ala lakum min buyutikum sakana. ọlọ́run ọba lèmi ọlọ́run ọba mo wá fi ìfọ̀kànbalẹ̀ sínú ilé fún yín mo fi ìfọ̀kànbalẹ̀ sínú ẹ̀mí yín torí pé ẹ̀rí ibi tẹ́ ń gbé. ọlọ́run àbíọ́ o wọ́n tún àṣírí wa o ẹnì kọ̀ọ̀kan wọn ló mọ̀ tún àṣírí wa. sẹ́yìn bá a ṣe ń dúpẹ́ fọlọ́run lérí ilé tá a fi búlọ́ọ̀kù mọ́ lẹ́yìn náà láàmú adúpẹ́ fún ọlọ́run ọba lérí ìfọ̀kànbalẹ̀ tó wà nínú ilé náà nítorí tí wọ́n bá ní ilé ilé nínú ìtumọ̀ bàbá àti ìyá àtọmọ ni wọ́n ń pè nílé àwọn tí wọ́n kọ́lé kalẹ̀ ẹ àmọ́ kò sí sakan nínú ilé wọn sakan òun ni ìfọ̀kànbalẹ̀ tranquility kẹ́mi ọ̀ balẹ̀ nínú ilé ọlọ́pàá sàfihàn kárí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́pàá bá wà lá ọwọ́ pàṣẹ yìí pé amara bi islahil لأنها labinatun من لبنات mujtama' الله bá ní ẹ máa tún léṣe o torí pé ilé ọ̀rẹ́ gẹ́gẹ́ bí búlọ́ọ̀kù kan tọ́jẹ́ pé ara ẹ̀ ni a ti bíúdì àwùjọ ilé tí búlọ́ọ̀kù kan láwùjọ ni ilé tèmi búlọ́ọ̀kù kan ni ilé tàfà búlọ́ọ̀kù kan ni ilé tí wúmu yẹn búlọ́ọ̀kù kan ni àjọ wa dá búlọ́ọ̀kù jọ tàbá wa dájọ tá a wà fi kọ́ society a fi kọ́ àwùjọ alimọ̀tàmà sẹ́ẹ̀rí tí búlọ̀kù kọ̀ọ̀kan ní tí ọba ti dà gbogbo ohun tá à ń bá ń kọ́ ó sì kọ́ ga tó yọ padà dàwó yọ padà bàjẹ́ àwùjọ wa ó ti ń wó àwùjọ wa ó ti ń sán àwọn ilé tá a kọ́ sáwùjọ wa ó ti ń sán èmi ti wó èmi ti dàwó nítorí pé àwọn ilé kọ̀ọ̀kan náà ti dàwó kí la sọ òun náà ni pé àwa àti ìyàwó àti ọkọ àti ọmọ ká lè mójútó bí ilé ó sì dáa torí ọlọ́run bá aláàdí ìdí sọ fún àwa tá a jọ ọkùnrin àwa ọkùnrin àwa ni dráìfà àwọn ìyàwó àwọn ni kọ̀ǹdọ́kítọ̀ àwọn ọmọ àwọn ni passengers ṣe rí tí dráìfà bá ti gbádùn tí kọ̀ǹdọ́kítọ̀ náà gbádùn ìrìn àjò wọn rọrùn àwọn ọmọ wọn ò ní ṣìnà ọlọ́run bá ní ya ayyuhalladhina amanu ọlọ́lẹ́yìn olùgbàgbọ́ òdodo kú anfusakum wa ahlikum nara ẹ̀ lè sọ ara yín ẹ dáàbò bòrò yín bẹ́ẹ̀ sì ní wọná ẹ má wàá jẹ́ ọjẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ẹ̀ máa dáàbò bòrò yín wa ahlikum ẹ dáàbò bò àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín káwọn náà má wọná ọlọ́run torí iná ń bẹ àwọn kan ní ó sì jóná náà ọlọ́pàá wa lọ́mọ náà o. wa qala rasulullah sallallahu alayhi wa sallam anabi ni kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyatihi anabi ni gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ bá lé lé bàbá bàbá tá a fẹ́ yàwó tá ẹ̀yin lẹ́ ń dà wọn ọmọ àtìyàwó jẹ́ á wàá béèrè lọ́wọ́ yín jọ àlìkìyàmà bá a ṣe béèrè ọ̀rọ̀ ọ̀run tá a béèrè sẹ́gbàwẹ̀ tá a béèrè iṣẹ́ ìṣẹ́bọ á béèrè lọ́wọ́ yín bó lẹ ṣe tọ́jú ìyàwó yín physically and spiritually á béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ lẹ ṣe tọ́jú àwọn ọmọ yín physically and spiritually nítorí pé tí wọ́n bá ní lágbájá èèyàn ni ìtumọ̀ ẹni pé a tọ́jú ẹ̀ pẹ̀lú àlàáfíà ara tí wọ́n bá lágbájá ọmọlúwàbí ni ìtumọ̀ ẹni pé a mójútó mi rẹ̀ ẹ̀mí àtara wọ́n lè gẹ́gẹ́ bí mọ́tò bọ́dì mọ́tò àti engine ẹ̀rẹ́ nìkan tó débi wọ́n ti ta mọ́tò tó ní ẹ̀dàkùn bọ́dì lòún ṣe kíni lòún fẹ́ rà ẹ̀yọ engine kú àbẹ́yìn débi kan tó ti ta mọ́tò tó ní engine mo fẹ́ rà ẹ̀ẹ́dì bọ́dì ilẹ̀ ẹni bá mójútó ara tí ò mójútó ẹ̀mí ìrìnàjò nì yọ padà fèrè sápá ẹni bá ń sì mójútó ẹ̀mí tí ò mójútó ara tábà ti sàárẹ̀ èmi náà sàárẹ̀ ìrìnàjò náà yóò fẹ̀rí sápá. lọ́lọ́wọ́n bá Allah sọ fún wa pé ká protect àwọn ọmọ wa àtìyàwó wa ká má jẹ́ wọ́n wọ náà lọ́hùn látara ká fún wọn ní ẹ̀tọ́ tara ká sì fún wọn ní ẹ̀tọ́ tẹ̀mí. àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ wa ara là ń mójútó àmójútó ẹ̀mí ẹ̀mí ní sì ń darí ojú ẹ̀mí ní ń darí etí ẹ̀mí ní ń darí ẹsẹ̀ ẹ̀mí ní ń darí ìwà ọ̀rọ̀ tó yàrá bá sọ jáde lẹ́nu yóò kọ́kọ́ rò sẹ́mi náà tẹ́tẹ̀ bá ti dáa ojú ò ní rírí kúrì etí ò ní gbọ́ gbogbo ẹsẹ̀ ò ní rìnnú bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹnu ò ní sọ̀sọ̀kúsọ nítẹ̀mí bá fẹ́ sè ó náà lára ó sè nígbà tó fẹ́ wá wà sínsìn sọ àmọ̀ pé ẹ̀mí rẹ lọ́kọ́kọ́ wá kí ẹsẹ̀ rẹ ó tó tẹ̀lé ọ kí eré rẹ ó tó tẹ̀lé ọ kí gbogbo abọ́dé ara rẹ ó tó tẹ̀lé ọ torí tẹ̀mí bá ti bàjẹ́ ẹni tẹ̀mí ẹ bàjẹ́ ń sè ọgbà pé wà sí wa àmọ́ ọ pinnu pé èmi ṣàyè èmi ò ní jòkó táwọn alùsùn náà èmi ò sì ní gbọ́ súnà àwọn ò sì ní ṣe é nígbà táwọn èèyàn tó lóun ò ṣe ni ẹ ní rí bí láwọn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́mọ jí ẹ̀mí wa kọ́ lọ́mọ jọ pa wá lọ́sẹ̀ bó àwọn amílu tẹkiwini alùsàràtì alùmùsùlùmà àwọn amílu tẹkiwini alùsàràtì alùmùsùlùmà àwọn kan wọlé yẹn máa fi ń bíúdi islamic home ilé mùsùlùmí tí a wo bẹ̀ báyìí tá a rí i pé bó ṣe yẹ kí èrè mùsùlùmí ó rí nì nítorí pé ọlọ́run ti làámọ́lẹ̀ fún wa wípé kúntùm khaira umma ẹ̀yin tẹ́ ẹ jẹ́ al-umma tẹ́ ẹ jẹ́ ummatu islamiyya ẹ̀yin ní agbékalẹ̀ ukhrijat lin-nas amúyín jáde fáwọn èèyàn ta'muruna bil ma'ruf ẹ̀yin lẹ́yìn máa pàṣẹ dáadáa wa tanhauna example fún gbogbo àwọn kìrìsìtẹ́nì ọlọ́run gbé example fún gbogbo ọlọ́run gbé wa jáde ká máa jẹ́ example fún gbogbo àwọn ẹlẹ́bọ ọlọ́run gbé wa jáde ká máa jẹ́ àpèjúwe dáadáa fún gbogbo àwọn tí wọ́n ti báyé lọ. àwa tá a jẹ́ mùsùlùmí yìí àtà jẹ́ mùsùlùmí àwa la máa ṣe dáadáa torí pé àwa lọ́lọ́run ṣe ní gíláàsì tí wọ́n máa wò tí gíláàsì bá ti wá bàjẹ́ tí gíláàsì bá ti bàjẹ́ ó ti ṣe kárakára ó ti nílà tí ìbá ń wò kí ni wọ́n máa rí ìríkùn táwọn ọba dá a mọ́ ayé ò lè dá a àwọn aláàlẹ̀ tún lè wá ṣe ilé wa náà wá jẹ́lé àpèjúwe tí wọ́n máa wá sọ pé ah, ah mo fẹ́ kọ́ ọmọ mi náà dàbí tiyín mo fẹ́ kébi tiwa náà dàbí tiyín mo fẹ́ káwọn ìyàwó mi ọmọ rìn súnmọ́ àwọn ìyàwó yín mo fẹ́ kí àáfàá mi mo fẹ́ kọ́ ọmọ bá yín sọ̀rẹ́ nítorí pé ilé yín ilé mùsùlùmí ni yóò dá kílẹ̀ tiwa náà délé mùsùlùmí. àwọn tàbí tún yàn sẹ́lẹ̀ ni ìjábọ̀ náà dáa wá sí àwọn tí wọ́n gbé kalẹ̀ èrò wọn ni pé èyí tó bá dáa dáa ń ṣe kálẹ̀ tẹ̀ra mọ́ ètò bá dúkú díẹ̀ káàtó ká lè ṣàtúnṣe rẹ̀ nítorí pé ọjọ́ lọ. alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí wọ́n ràn lọ́wọ́ tí a fi rí ilé mùsùlùmí gidi nínú ilé wa usul ikhtiyar binikafin sahih ọkùnrin àtobìnrin àwọn méjèèjì ni wọ́n pàdé ṣe rí obìnrin tó fẹ́ fi ọkọ tó bá ti fi ọkọ burúkú àníyàn rẹ̀ pé òun fẹ́ gbégbèsè ayé mùsùlùmí gidi kò ní rọrùn fún tí ọkùnrin náà bá ti fẹ́ ìyàwó burúkú kò ní rọrùn fún un ẹlẹ́tì fi sọ fún wa pé hey ẹ fẹ́ yàwó ọlọ́run sọ fún wa pé ẹ fẹ́ yàwó onífàkíhù ọlọ́run ní ẹ fẹ́ yàwó máa tọ́ àbálẹ́kùn mi nà ní sáà èyí tó bá wù yín nínú àwọn obìnrin ẹ má jẹ́ wọ́n ti sìn lọ́rùn o ẹ̀yin ni kẹ́ ẹ fẹ́ èyí tó bá wù yín mọ́tínà ẹ kó méjì méjì sọ́dọ̀ wọ́n ẹjọ́ ọmọ ẹlẹ́yọ̀ kan àmọ́ má fẹ́ yàwó ọlọ́run ò sọ bẹ́ẹ̀ fún wa nítorí sọ fún wa ni pé èyí tí pàdé bá ka ní kó sí kíni kò fẹ́ tó ti fẹ́ràn rẹ̀ ìkọ́tà lè má ẹ̀yọ́ máa yá mi anábì ní bàtà bàtà bẹ̀rẹ̀ láti di anábì láwọn yẹn máa ń fẹ́ yàwó tó ní tọ́pọ̀ àmọ́ tí wọ́n bá fẹ́ yàwó ẹlẹ́sìn ní kò fẹ́ tó bá ti bẹ̀rù ọlọ́run yóò gbọ́dọ̀ sọ lẹ́nu tó bá ti bẹ̀rù ọlọ́run yóò ó jèrè àwọn ọmọ náà nù sàárè níjọ́ àlìkìyàmọ̀ ó tún jẹ ládàá lérí wọn bó bá fi ọkọ tí ọ̀dà àbọ̀ fi ọkọ olórí burúkú gbogbo wàhálà tó ṣe lérí ọmọ tó bá ti ṣáájú ọkọ yẹn kú gbogbo wàhálà yẹn ó ṣe kí ni ó bọ́ fún mi ọ̀fẹ́fẹ́ ọwádìí pé ń lo mọ́tò ẹ ọkọ́lé àmọ́ wọ́n ní máa mugbó wọ́n ní máa mutí wọ́n ní ṣiṣẹ́ báǹkì ibi wọ́n ti ń gbowó rìbá wọ́n ní ìṣọ́ráǹsì ibẹ̀ ní ti ń ṣiṣẹ́ ibi wọ́n ti ń lùyàn jìbìtì wọ́n ti ń ta tẹ́tẹ́ ẹ mọ̀ pé tẹ́tẹ́ ní ìṣọ́ráǹsì èyàn mẹ́wàá dáwó àwọn méjì kò wọ́n wá pákéjì eré ibú wọ́n ń pè ní ọ̀tà. bọ́ba ti wá fẹ́fẹ́ kú fẹ́ torí pé tọ́ba ti lọ lè fẹ́ ẹni tó lọ ń ṣépèlé èpè ọmọ ràn yín. òjísàlá muhammad sallallahu alayhi wa sallam anábìsọ lẹ́yìn fún wa ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó ní wọ́n mi ní ayé àtìsí ọlọ́run ní ọ̀mì tẹ́fìmọ̀ kọ́lọ̀ ń wà àdìkọ́lá kọ́lá kọ́mẹ́lá fún yín wọ́n wá dára yín obìnrin làwọn náà èèyàn ni wọ́n ìtẹ́síkúnú ilẹ̀ ìhà nítorí kẹ́ ẹ lè máa fọkàn balẹ̀ bá tọ́dọ̀ wọn ẹni tí ò níyàwó dáadáa lé bóòlù ẹ̀mí rẹ̀ sì fẹ́ balẹ̀ tó bá fẹ́ sinmi ìyàwó dáadáa ni kó o béèrè lọ́wọ́ lọ́hùn àwọn afàwọ̀rajà àwọn sísá ń bẹ́ńtà ń sìn o ẹgbẹ́ tó dání o ìkankan ò yé ó dìde bẹ ọlọ́ni ló ti jẹ́ pé ìrìn àjò àmárì yàtọ̀ sípò ti rí nítorí wù ọ́ nítorí wù ọ́ lè má dà o. ó ní jẹ́ pé nítorí wù ọ́ ní aburú ni fún ọ. ìmí ó ti gbójú kó mbẹ́ pé kọ̀sọ́nà mbẹ́ ó sì jẹ́ pé ìbẹ̀lú rẹ̀ wá o. yọ ọ wà ní bùkátà sí kọ́ lè ṣe istikhara tó bá ti lóbìnrin tó fẹ́ rákà méjì ó fẹ́rẹ́ kalẹ̀ wájú ọlọ́run tó bá fẹ́rẹ́ kalẹ̀ tán lọ́wọ́ ọmọ bẹ̀rẹ̀ ọmọ àrìn ó sì máa gbẹ̀yìn ọ̀rọ̀ àfa alẹ́ ọ̀kan ó lè ní o àfa alẹ́ ọ̀kan àfa ti ń bẹ̀rẹ̀ pé dákun ìbẹ̀lẹ̀ bá ń sọ kí mi sí ó dé lónìí ló wà ń wálé ní ló wà ń wálé tó ó dìgbọ́n máa bèrè ẹ̀ńtórí náà wọ́n wá pẹ̀lẹ́ di fóònù wọ́n ń gbè pé ta ni bá mi ń sọ̀rọ̀ tani ni ń sọ̀rọ̀ wọ́n wá kẹlẹ̀kùn ó ní ta ni ẹ wọlé ta ni ìdíkọ́ bèrè ọ̀daràn àwọn yìí wọ́n á pọ̀ láwùjọ ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn àfa àdáfá yóò lòun tẹ̀sáàbì ọ̀sásùpọ̀ ń dáfá gbogbo ẹni máa ní wàá máa kọ̀kọ̀ ní ń dáfá irinṣẹ́ tó fi ń dáfá ọwọ́ ajé ọ̀tọ̀ọ̀tọ̀ èyí lè lo yẹ̀pẹ̀ kó fi dáfá èyí lè lo tẹ̀sùbà kó fi dáfá èyí lè lo wòsùnsọ̀kan ọ̀sán yìí kí dáfá ọ̀dàfá náà ni kul la ya'lamu fi samawati wal ardi al-ghayba illa ìtọ́pamọ́ kò sẹ́ni tó mọ̀ nínú àwọn tó wà ń súnmọ́ wọ́n ọ́ọ̀tì ìtọ́pamọ́ kò sẹ́ni tó mọ̀ nínú àwọn tí wọ́n ń bẹ lérí ilẹ̀ ìlàlá àdàtọ̀ kọ́sù nínú balaga ọlọ́run wá fi rẹ̀ rìn lẹ̀ ipe èmi nìkan náà mọ̀ ma bóòlù sọ wá níbi kẹfẹ́ èdè tó máa wọṣẹ́ gbọ́ pàpẹ́lú mi náà tún jòkó lérí àga tó lọ́n jòkó yóò ta kálí gbìyànjú kábẹ́lọ́ arábìnrin tá à ń wí náà ó wọ́dà lérí búrọ́dà kọ́dà ńgbà mi ò rà pẹ̀rẹ̀ pé wájú wọ̀nyí kọ́dà àwọn ti fẹ́rí kalẹ̀ dáadáa ọ̀daràn ni ó ọ̀daràn ọ̀daràn ti ń kírun sanfó ọ̀daràn máa ń kírun ńgbà mi. ọkàn wa gba ààbọ̀ ẹ̀sìn ni kọ̀gbà yókù torí gbogbo ẹni tó bá jẹ́ ọkùnrin tí ọba lè bá lè jì láti bá obìnrin lò pẹ̀lú sùúrù àti faradà a lè pè lẹ́ni tí practice sunna ẹni tó sì máa ń tẹ̀yàn sọ̀rọ̀ jù láyé obìnrin ni tó bá ní ìwọ wá wàhálà ẹ bọ́ọ̀ bá fẹ́ yàwó ẹ o ti wọ wàhálà tó bá wá fẹ́ yàwó o ti wá wàhálà ọ̀rọ̀ àwa bó ṣe bá wàhálà yẹn lò tó fi tarẹ̀ wàlìjánná nítorí ànábì ni wọ́n dá wọn pípé torí ibi tí wọ́n ní ó kù sí ni ibi tí ọmọ bọ̀ ọ́nú jẹ́nà ànábì láyà furuukù mọ́mìnú mọ́mìnà ànábì lórí gbàgbọ́ òdodo lọ́kùnrin fàgbọ́dọ̀ kórìíra orí gbàgbọ́ òdodo lóbìnrin o torí ìmánì dà wọ́n pọ̀ ìmánì ni kọ́ máa wò ṣégbà àjọ kírun àjọ gbà rẹ̀ ìní tí ọmọ wo nu kọ́ máa wo ibi tó kù sí o nkẹrẹ hàmínì ha kúlùkọ́ ànábì ní tọ́ bá kórìíra nǹkan kan lára yàwó ha àkàrẹ̀ èyí tí ń ṣe ti ń dùn ọ́ nù ní máa fi pàyí tó kù díẹ̀ káàtó rẹ torí pé wọn ò pé bóun láti wá a máa gba ájì àti lọ́wọ́ àfáà pé wọ́n ní wọ́n lù ú ni wọ́n lù obìnrin ọlọ́run ní tóbìnrin tí ó bá gbọ́rọ̀ sí lẹ́nu fáyìn ìlú húnna ẹ ṣe wáàsí fún wọn tí ó bá gbọ́ wá sí wájúrìbò húnna wájúrò húnna fìlìmọ́tò jẹ ẹ̀yìn wọn lódì ní èrè ni o tí ó bá wá gbọ́rọ̀ wájúrìbò húnna ẹ̀ nà wọn. ẹnà wọn aya àyà kúránì kò sẹ́ni tí wọ́n parẹ́ ipò ẹnà wọn àmọ́ pírátíkà àyà kọ̀ọ̀kan lára nàbì láti máa ń ṣe ni láti máa mú má daraba rasulullahi sallallahu alayhi wa sallam atankan àwa wo inú gbèsè alayhi wa sallam ànábì ọ̀ wá lu obìnrin kárí anas lọ sọ bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ ni ó rí lè rí ta òun tí ẹlẹ́yà kan kí pé ẹgbàá mi wọ́n ti mọ́ mi èyí ara àdúgbò yọ pa mí anas ló ń wọ gbọ́rú ọ̀rọ̀ burúkú bá ń rí nínú ilé anabi muhammad bóun ni wọ́n sọ wá ní asúnà ní ọ̀tọ̀ ọmọ wa ṣe lú ẹ̀ tó ń kọ́ ọmọ pé súnà tó aláǹsẹ̀ yìí nǹkan mẹ́rin láàmà sí mẹ́ alákọ̀ọ́kọ́ ni pé ọ ọ ọ ò ní ṣẹbọ o ò ní bá wọn máa sògùn tajà ogun ogun ogun sọ àti ogun pàrọ ọ̀ndẹ̀ yẹn o ò ní máa bá wọn sògùn ẹbọ mọ́ o ò ní sun ọdún àjọba àtàdábọ tí wọ́n ṣe ń saki o ò ní bá wọn ṣe lẹ́yìn náà ẹ̀yẹ ìbádàtàn khalisah muwafiqah ọmọ wa ṣe ìbádà rẹ̀ níbàámu sunna ẹlẹ́ẹ̀kẹta al-akhlaqu tayyiba ọ wà ní wàárí ẹni tá a kọ́kọ́ wù wàárí sí ẹbí ẹni ìyàwó ẹni lẹ́yìn náà lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wàá mójútó al-mu'amala bóòlù ṣe wá jíjẹ mímu lọ́nà halal ẹ má jà atu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd ẹ má jà fi apá kan sunna lẹ̀ ká máa mú apá kan kò sẹ́nìkan tó lè rí ìyọnu ọlọ́run lára obìnrin àfọ́nsòrò ẹ̀kọ́ tẹ̀lémà ẹ̀yọ́mọ̀ ayá mi sẹ́dá àwọn obìnrin yóò da kán lè bẹ̀rù ọlọ́run kó fẹ́ èèyàn dáadáa kọkùnrin náà bẹ̀rù ọlọ́run kó fẹ́ obìnrin dáadáa nítorí pé inú ilé tẹ́ fẹ́ gbé yẹn tó bá ti níyàwó dáadáa bí ìgbà tó ń gbénu náà ni ìwọ́n tó fẹ́ lọ́kọ tó bá ti fojú balẹ̀ dáadáa kọ́ ọ fẹ́ ẹni ọlọ́run tí wọ́n máa torí ọlọ́run bọ́ ọ lò tí wọ́n máa wo tọ́lọ́mọ́ ọlá <laughs> tọ́ ọ̀bá fẹ́ ni tí wọ́n máa wo tọ́lọ́mọ́ ọlá hmm? tọ́ fà áyà kan fún àtàdísì kan tá rọ̀ọ̀rọ̀ ìpè tọ́ tí mo fẹ́ ṣe ọ̀tọ̀ àmọ́ áyà tó sùn àtàdísì tó sùn ló ká mi lọ́wọ́ kò tọ́ ọ̀bá fẹ́ ẹlẹ́sìn ó jìyà tẹ́ bá fọmọ yín bá àwọn ọmọ ẹlẹ́sìn wọn padà wálé o bí a bá sì wálé ìgbésí ayé pákàlẹ́kì ni wọ́n máa gbé anábì ní adúniya màtá anábì ní ilé ayé tá a wà yìí ìgbádùn ní ilé ayé wa khairu mata'iha al-mar'atu salihah ìgbádùn tó dáa jù ní ayé fún mi èèyàn lọ́kùnrin ìyẹn kó níyàwó dáadáa báwo ló sì mọ̀ kó níyàwó dáadáa mutadayyina muwahhida yóò jẹ́ ni tó mọ ọlọ́run yóò jẹ́ nítorí pé kọ́ni tààtù ọlọ́run fa salihatu ọlọ́run ní àwọn obìnrin dáadáa ọ̀ọ́nì tààtù làwọn obìnrin tí wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ́ àfihàn tó lè lọ́kọ́ yìí mímọ́ àfihàn lọ́wọ́ tí wọ́n sì ń ṣẹ́sìn náà làwọn afáàfin mo jáde pé gbogbo ìwà tóbìnrin bá ń wù sí ọ nínú ilé tó bá ti jẹ́ èèyàn tí èso ẹbọ tí yẹn sì ń kírun tí ó sì ṣàgbèrè máa farada gbogbo wàhálà rẹ̀ fọ́sọ́ọ̀lẹ́hà ọlọ́run bá lóbìnrin dáadáa ni àmọ́ wọ́n dá wọ́n dá débi pé ọlọ́run ní ká má kù síbi kankan kọ́ta iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sẹ́ni káfẹ́ ìyàwó yìí orí wa ń bẹ̀ gan ẹni tó bá fẹ́ practice islamic home ilé mùsùlùmí ọ̀fẹ́ ìyàwó ó sì lọ́kọ tó o bá fẹ́ ìyàwó tó o lọ́kọ kọ rọrùn so orí ìyàwó tó wá fẹ́ yẹ ọkọ tó ní yẹ àǹfààní tó kọ́kọ́ máa jẹ́ ń bẹ̀ ilé yóò fi wá di ilé aláyọ̀ ilé mùsùlùmí òun náà ni pé tẹkisiru adadil mùsùlùmí ẹ jì káwọn alùsùn náà pọ̀ láwùjọ àbá bímọ fifteen alájì bímọ twenty èmi bí twenty five gbogbo wọn wá yọ olóríire àwùjọ ọ̀dà àbí àwùjọ òní da ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ òwe ni èyí táwọn aláìmọ̀kan Yorùbá máa ń ṣe kíni tí wọ́n máa ń pa níta béèrè lọ́wọ́ ọlọ́ọ̀ni bí ọlọ́ọ̀ fún wa lọ́mọ tó pọ̀ kọ́ fún wa ní àrísìkì tá a fi ṣe kíni tá a fi kọ́ wọn àwọn àáfàá súnà nínú àwọn àáfàá súnà irú àwọn ìmáàmù wáyé sí irú wọn bí bí ogún ọwọ́ jáde nu ọmọ rẹ sọ ma pé ilé ayé ti dá sọ yẹn ní gbogbo àwọn ọlọ́mọ nǹkan yẹn ọ̀kan náà lọ́yẹ̀ ká máa bí àti méjì nítorí pé aburú làwọn ń ṣe ní àwùjọ kò sí ní dáa kí wọ́n pọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ Yorùbá torí pé tí wọ́n bá pọ̀ nílé ayé ayé ọmọ dàrú sí náà ni ṣé erílẹ̀ wa yẹn afẹ́ pòròdúsì àwọn mùjàhídùn tí wọ́n pọ̀ rẹpẹtẹ. ọlọ́run sì járe àwọn ọmọbìnrin dáadáa tí wọ́n bá wa tọ́ àwọn ọmọ náà àtàwọn náà àjọ tọ́ wọn gbogbo ibi tọ́mọ kọ̀ọ̀kan bá wà kalẹ̀ sí láyé gbogbo àwọn aládùúgbò yẹn wọ́n kórìíre hafizu koran engineer hafizu koran mọ́tò doctor ọgbà oyè oyè nínú islamic study ó tún gba oyè nínú engineering ọwọ́ kù ní sáìtì lágọ́ mọ́kànlá àbọ̀ ọgbà mọ́sálásí lọ ó sì wáá dé mọ́sálásí ẹ àwọn jama ti tó lẹ̀ ó sì kún mímbàrí engineer ó ní inna alhamdulilahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa sayyi'ati a'malina àwọn ọmọ tá fẹ́ produce rẹ̀ kì í ṣẹni tó kéwú tí ò níṣẹ́ tí wọ́n ń dáfá ọ̀rọ̀ kọ́mọ̀ rẹ̀ ó kéwú kì í ṣe mustahabu dandan ni tọ́wọ́ máa bẹ lọ́n dodo dúró fún ọlọ́run gbogbo àwọn ọmọ mi lọ́kùnrin lóbìnrin ọlọ́mọ sábà mi ṣe wọ́n láàfà yípa tí wọn bá dàáfà ò lè jèrè wọn láyé ò lè jẹun wọn láyé ò lè jèrè wọn lọ́run wọn láyé láti jẹun ọmọ ọ̀run láti jèrè ẹ̀ ìwádìí àfa ni òde tuma pé yọọ ma lè kalẹ̀kùn yọọ ma lè tọrọ bára àfa àtàfẹ́ bùrọ̀dùsì ní sekọ́n àwọn ni àwọn ti ń palẹ̀ mọ́ wọ́n ti ń tà lọ lérí sáà náà rẹ pé ebi ẹni bí sẹ́ rìn ẹni pé àlàáfíà ti tán ó ti jẹjẹ kújẹ ó ti mọ̀mú kú mu látara kó fẹ́ náwó. ó débi òkú oyé ó débi òkú wọ́n ti kú lẹ̀ báyìí ìsìn tún lè sọ pé dákun àwo ńkọ́ ẹ̀ dí àwo ni ọlọ́mọdé abirú ẹ̀ òkú tẹ̀yìn ó rí lọ́sẹ̀ kan tẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ mọ́ wọ́n tó rántí àwo àbọ̀ al-usratul muslimah ilé mùsùlùmí lẹ́yìn tá a fẹ́ produce á jẹ́ káwọn ọmọ yẹn ní ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n sì ní ẹ̀kọ́ tí wọ́n fi ṣe kínní tí wọ́n fi jẹun níjọ́ jimá ẹ̀ àmọ́kọ́ lọ́wọ́ bá sọ ó ní yáyọ́ lẹ́dín àmọ́nú èyí olùgbàgbọ́ òdodo ìdáná di alẹ́ sọ láti mẹ́yọ́ mẹ́rin jọmọ́ tí wọ́n bá ti pèrún ẹlẹ́ẹ̀kejì níjọ́ jimá fásitì àwọ̀ ilà zikirillah ẹ tara sàṣà ẹ lè gbọ́ kútùbà wọ́n fẹ́ràn olùbẹ́ẹ̀ ẹ fi títà ríra kí làwọn sàábà ń tà tí wọ́n ń kí ni àwọn sàábà ń ṣe ń gbà yẹn jama wọ́n ń ta wọ́n ń ṣe kí ni wọ́n rà àwọn ọ̀dọ́ sàábà máa ń ṣiṣẹ́ wòlíì téèyàn ó yà lẹ́yìn àwọn sàábà wòlíì téèyàn ọba yà lẹ́yìn àwọn sàábà ní ṣe kí ni ni ó yà á ó níyà wòlíì kẹ́kọ̀ọ́ wa kọjá sàábà ẹni bá fẹ́ ya wòlíì bí àwọn sàábà yóò máa wá ṣe ń táwọn sàábà ń ṣe kí ni ìtí wọ́n ń ṣe ni pé wọ́n ń jáde wáṣẹ́ lọ wá jíjẹ mímu ọlọ́run bá ìdá kúndìyà ti sọ̀lá tá a bá ti wá di pé kírun tán wọn tẹ sọ̀rọ̀ fẹlẹ àlù ọbítẹkù mi fọdìlélá ẹ jáde kó mọ́sálásí ẹ wá dídì ẹ ń mú lọ ọlọ́run kò ká fi ọ̀run ba yé jẹ́ kò ká fa yé náà bá ọ̀run jẹ́ ìtí jẹ́ pé èèyàn fámìlì yẹn báláǹsì nìyẹn bẹ́ẹ̀ bá mú ọlọ́run ba nínú ilé ẹ dààmú bẹ́ẹ̀ bá ní ìtẹ́jẹ nínú ilé ẹ dààmú kí ni mo ti kúrò kú yọ jẹun kéyìn tó fẹ́rí kalẹ̀ yóò jẹun lẹ́yìn ọba jẹ sàárì yóò sìn. gbogbo àwọn ilé kéwú tí wọ́n ń dálẹ̀ yẹn àwọn márkàsì márkàsì tí wọ́n ń dálẹ̀ yẹn àtàwọn ilé dárúdárú àwọn ilé madarisu arabiya yẹn business study ló ń mìsì o business study ló ń mìsì nínú syllabus làdáwò fi dé ọfẹ tọ́jú ìyá àti babẹ ọfẹ jẹun ọfẹ mu ọfẹ wọ mọ́tò ọfẹ kọ́lé òsì níṣẹ́ mo ló ti wá rí irọ́ ló máa wà ọ̀kan tó nígbà tí ilẹ̀ fún wọn tán oye kí wọ́n sọ fún ọ̀kan tó wá banú àwọn jálẹ̀bí rẹ̀ ó ní ọmọ alékéwì yìí yóò lè bá yẹn ra àwọn nǹkan kan wá tí mo fẹ́ lò fún yín ẹ fún ní owó tó tówó ọwọ́ àpọ̀mọ́ ó ní wọ́n ọmọ wàá bá lè bàlájì ra fíìlù má dí wa àti fíìlù mùdọ́rẹ̀ àti fíìlù àbọ̀rọ̀ ìbọn kan sì ní oníyẹ tí wọ́n ṣe kíni tí wọ́n ń ta mọ̀ mú dòdò kọ́lé ọmọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ìdí wọ́n sì ń pè bẹ́ẹ̀ oníyà ní bínú máa dé past tense tí tó ti kọjá mùdọ́rì ni ìtànṣe lọ́wọ́ amúrù ni command ó ní dákun àfà ètò tó tóbi ní kẹ́ bá ra o nítorí pọ́fẹ́tì kíni àbẹ̀jọ́ ṣé eléyìí ni tí wọ́n bá sọ fún yàn pé olórí ibu lèèyàn ṣé òótọ́wọ́n náà kò yẹ kó mọ̀ pé olórí ibu lò. yóò wá wí ní oṣù kan máa pe wọn ṣé oṣù yóò àwọn àwọn àwọn àwọn mòdìrí mòdàrà. irú àwọn ọmọ tá a fẹ́ pòròdúsì kọ́ mu ọmọ tí ó balance lọ́nà méjèèjì àdúróbádà àti nàfi dúnìyà hasana wọ́n fi àkàrà hasana. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà nínú àǹfààní táàdì níbi ìgbéyàwó ó ní pé ọlọ́run dáa dùn sára wa ọkùnrin ó gba obìnrin náà gba tiẹ̀ kò síbi tó ti gba àfi kẹ́ fẹ́ra yín tẹ́bá tí wọ́n ń fẹ́ra yín ẹ̀ mọ̀ wá gbádùn ẹ̀mí wà balẹ̀. lẹ́yìn náà obìnrin ọ̀lẹ́ ni wọ́n ọlọ́run ò dá wọn lálágbára ọlọ́run ní ká fẹ́ wọn ká lè máa ràn wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe rí ni ọlọ́run torí wọn ló ṣe dá wa. gbogbo adáláwa gbà bẹ́ẹ̀ pé ọlọ́run gbogbo nítorí ọba wa ń ṣe fún pátá ọmọ o kò mọ o ìwọ máa wá ṣe nítorí ọlọ́run ọba àlá nítorí pé ọlọ́run ọba lọ́pàá ó láṣẹ kó ṣe dáadáa sí. lẹ́yìn náà a fẹ́ bí àwọn ọmọ tí wọ́n ṣàánú wa lọ́jọ́ alẹ́ tó bá ṣe márèjì níbo ló ti fẹ́ bímọ tí ó gba oṣù káàyà lérí ẹ̀ kò síbo sílé wúlò tó ń bí iṣẹ́ ọ padà padà sílé ojú rẹ̀ tí ò parí dáadáa má tẹ̀sẹ̀ rẹ̀ ò dáadáa má wọ́n ṣe kàn fẹ́ràn rẹ tó ń kọ́ńpẹ̀nì wọ́n padà dá padà sílẹ̀ ọmọ tí yẹn bá bí òun ló kù tí wọ́n máa wá máa kọ̀ntínú àwọn financial eh, eh, eh, responsibilities tó kù sórí tó bá ti dàgbà òun ní lágbára wọn bẹ́ẹ̀ bá sì ti jáde mọ́ sáwọn pé aníkà máa jáde lẹ́ẹ̀kan ni owó fi ń wọlé tẹ́yìn bá ti jáde mọ́ kí ló tí ó jòkó tìyàn ó sórí tó bá wá ti tọ́ mọ́ tó fún ẹ̀sìn yóò láàánú láti tọ́jú ẹ̀ ó fún lẹ́kọ̀ọ́ ayé yóò dé ní nǹkan kan lápò tí ó mú ọmọ tá a bá fún méjèèjì ní mo wúlò sórí lọ́jọ́ alẹ́ yẹn ọ̀wọ́ a máa jẹun oúnjẹ tó rí jẹ nígbà tó ń ṣiṣẹ́ ọmọ wa gbádùn ìgbádùn tó gbàǹgbà tó ń ṣiṣẹ́ nítorí pé ó ti fowó tọ́mà tí wọ́n ń pè ní ilé mùsùlùmí lélẹ̀ ẹ̀yọ́ máa yá mi bí èèyàn bá jáde láyé èèyàn máa jẹun ọmọ láyé èèyàn á sì máa jèrè ọmọ tó bá jáde láyé níjọ́ tí ọba jáde láyé ọmọ kan ní ó pe gbogbo ará àdúgbò pé ká wá kírun sí ọlá tọ́ba jẹ́ ọmọ dáadáa wo bí èrò ṣe pọ̀ tó níbi jàǹdà rẹ̀ tọ́ba jẹ́ ọmọ tí ń gúngò tí ń mutí oye wo àrùn àrà tí wọ́n dá lẹ́yìn rẹ̀ ló ti jẹ́ pé anibukata sí ká tún lè wá sí nítorí ọjọ́ alẹ́ ọjọ́ ọkú tẹ́nì kọ̀ọ̀kan tá à ní lágbára láti stọ́pù ẹnì kankan ìpẹ́kọ́mọ́sìn tó fẹ́ ṣe àbí agbára wọn ni kí ni pàdé wá ká mọ́ wọ́n máa náwó sí pétò àkọ́bí rẹ̀ nílọ bóun ṣe wá wọn ọmọ gáràjì sẹ́rí yìí tóun ọkọ̀ ẹlẹ́ẹ̀karùn tóun ṣe kínní tóun ọ̀fẹ́ nu sẹ́rí yìí ti bí wọn ọ̀gá àwọn olè nu ọlọ́mọ fi sàdéhùn fẹ́ni kankan nígbà tó bá wa tọ́ ma bó lójú òsì ní tí lójú alẹ́ àtìgbà tó bá jáde láyé ilé wa ẹja mójútó alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ lọ́sẹ̀ mà òun náà ní pé ẹnì kọ̀ọ̀kan wa ká mọ̀ pé inú létà wà yẹn létà kéèkì gáyàtìn àlìgáyàtìn ọ̀dùnmá ìbádàtúláhi wahdahu la sharika lah ilé wa yẹn ká sọ ọ́ di mọ́sálásí kékeré sẹ́ẹ̀rí nínú mọ́sálásí kò sí bẹ́ẹ̀ yẹn máa ń ṣe ń bẹ̀ wàá tẹ̀lé masáàdì dàlílá wọ́n máa ń láhí àkàdá ọlọ́run ní mọ́sálásí ọlọ́run nìkan láàmú aràn bẹ́ẹ̀ o ẹni wá gbé yáa ṣe ìwé Ibrahim yáa ṣe nínú mọ́sálásí abọ̀rìṣà ni nínú ìtumọ̀ ẹ̀sìn Islam tọ́lá tí wọ́n ti ń gbin tọ́lọ̀ ń dá ìbọ̀rìṣà ni wọ́n láti tẹ̀lé ọmọ aláyè kí lákè jama ahada ọlọ́run ni a máa pẹ̀lú mi mímí ọlọ́run olódò ọlọ́run awédò Rahman aláàdìkan ni kẹ́ máa pè ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ilé wa sọ di ilé ibi tá a ti máa ṣẹ̀sìn ẹ̀sìn gangan la máa mójútó nínú ilé ara ẹ̀sìn náà ní jíjẹ mú ta wà lọ́ta yẹn o ká má sì gbọ́yé o ibi wọn ní ká jòkó nínú ilé ká má ṣe kíni ká má jáde káka má ní láìlà ìlàlà láìlà ní ọlọ́run ọba ti ní láìlà díẹ̀ kó sì jáde kó wá tó ṣe kíni. ìtọ́jẹ̀ yẹn tó wákàkì yẹn ẹ̀sìn ní ọlọ́run ní fáwọn sùnfín mọ̀nà kíbi ha wọ́n kò lómi rìsíkì yìí ọlọ́run ní ẹ jáde sí rí ilẹ̀ ẹ wà tẹ́ jẹ lọ ẹni bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run kí ni ń ṣe jàmá ìṣẹ̀sìn ìbáàdàn ìbáàdàn tó tábàrọ̀ ìbáàdà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run wọn kọ́lá kìtò jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ẹ̀yin ọmọ ṣe ti kírun àti àti ẹ̀ ti kírun nígbà wọn kírun tájà wọn ṣe ti kàṣíkàdù sọ báwọn lè mọ̀sá. òyìn náà máa béèrè lọ́wọ́ wọn nítorí pé wọ́n ti sin náà tán èyí tàbúrú ayé òfin ní ṣe wọ́n tí wọ́n bá jáde òun náà ni àṣíkàdù sọ báwọn lè mọ̀sá. ní tẹ́lá kàtí wọ́n pè ní islam muslim ẹni ní nínú ilé prayer twenty seven ìyàwó ọ̀gbọ̀dọ̀ mọ́ka ọkọ ọ̀gbọ̀dọ̀ mọ́ka a máa rán ara wa létí ni ọmọ náà gbọ́dọ̀ mọ ká tá a bá ti ń ṣe àsìkárù náà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ewu ilé ayé máa gbé fò wá mímu rọrùn a tún wá wà nínú àwọn tí wọ́n rántí Ọlọ́run ọba wa. mùsùlùmá ilé mùsùlùmí lọ́ọ́ gbọ́ yé kí gbogbo tá a máa ṣe nínú ilé yẹn nǹkan tí ó ràn wá lọ́wọ́ tá a fi wà dára àkàrà ọlọ́ni gbogbo tọ́ba tẹ́ bá hàṣíf nílò ayé ìyàwó lọ fẹ́ ọmọ lọ fẹ́ lọ bí ọkọ ló ní ni gbogbo tọ́ba tẹ́ hàṣíf nílò ayé pé èmi náà tẹ́ hàṣíf torí márèjì àṣífúnmẹ́ǹtì ni ipe a ah, mo ti eh, mo ti mari báyìí a ah, mo ti lọ́kọ báyìí a ah, mo ti bímọ gbogbo àṣífúnmẹ́ǹtì yẹn jẹ́ ọjẹ́ irinṣẹ́ tí ó lọ́wọ́ tó fi wà ní tẹ́ńnà ọlọ́wọ́n bá nínú ilé tẹ wọ̀ yẹn gbogbo tẹ́ mọ̀ sí ń bẹ̀ ẹjọ́ jẹ́ nǹkan tí wọ́n ràn yín lọ́wọ́ tẹ́ fi wọ àdìjánà àwẹ̀ monday àtàwẹ̀ thursday thirteen fourteen fifteen ìtẹ́ mọ̀ sí inú lẹ́nu ẹ sọlẹ̀ ìdílé ẹ̀sìn ẹ mọ̀ sí dáfílà ẹ mọ̀ gbọ́wọ́ àwọn ọmọ nínú yàrá wọn tí wọ́n mọ̀ fi kùránì panu kì wọ́n music àbí tí wọ́n mọ̀ wo fíìmù game tí wọ́n mọ̀ ṣeré tí wọ́n mọ̀ rí ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé usun mu'ashara bayna zawjayn ilé tá a wá wà yẹn bá a ti wá wà ń àtọmọ àtìyàwó àtọkọ ìwà wa ò lè dọ́gba tán pátápátá wọ́n àtìyàwó rẹ̀ ibì kan náà kan ti bì í ilé ẹ̀kọ́ kan náà kẹjọ lọ fẹ́ẹ́ bí àtẹjọ gbà nípìnlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni òbí ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí yín ìtumọ̀ ẹni pé ìwà yín kò ní jọra wọn tán yóò láwọn kan tó jọra wọn yóò láwọn kan tó jẹ́ pé kò jọra wọn tọ́ka bá ti gbé dé ìkejì ọ sọ pé a wọ́n ti dé o wọ́n ti bẹ̀rẹ̀. ẹ rí inú ilé wa ká lè gbà pé inú ilé yẹn ilé tó jẹ́ pé a máa rọ́jú bára wa lò lórí àwọn kùdìẹ̀kudiẹ tí ń bá ń bẹ láàrin wa. tọ́ba lọ fẹ́ fẹ́ ọkọ hundred percent o ò lè rí láyé yìí tó wà yìí ayé òye tó wà yìí òwò lè ṣe kíni òwò lè rí i tó bá jẹ́ pé ọlọ́fẹ́ fẹ́yàwó tó dáa tán tí ò lálébù la ọlọ́run ọ̀dárú ẹ̀ sínú ilé ayé òwò wà lè rí i. òdìsẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. Abdul, Abdul. Mm. Mm òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àdábì ní inna ibilisa inna ibilisa àdábì ní ẹ̀rí ibilis ibilis yìí tani jẹ́bẹ̀jẹ̀mọ́ tani wọ́n pè ní ibilis ṣèyítán ṣẹ́ni ibilis gẹ́gẹ́ lórúkọ rẹ̀ oríkì rẹ̀ ní ṣèyítán ibilis gẹ́gẹ́ lórúkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ náà àwọn náà wọ́n ń jẹ́ ṣàyàtì àdábì ní ibilis alain yàtọ̀ àwọn àríṣà wà lẹ́lẹ́mà òun náà lára aláràṣì rẹ̀ ààyè tó tó wà lérí omi ńlá kan súnmọ́ yẹ́bà àti sàdáyà yóò wá gbé àwọn ọmọ rẹ̀ dìde láàárọ̀ láàárọ̀ fáàdì náà hùn mí ni mo máa ń sílẹ̀ tán àádọ́ mọ̀ hùn fìtìnà yóò ní kán lọ lè dá wàhálà alẹ́ sílẹ̀ ayé ẹni wá dá wàhálà tó ga jù tó ga jù tó ga jù tó bá dá wàhálà sílẹ̀ ayé yóò wá fún ipe ìwọ́ ọ̀yọ̀kọ̀rìbùhù ilẹ̀ yóò wá fi sẹ́gbẹ́ ipe lẹ́gbẹ́ mi ni kí wọ́n máa wà o nítorí pé ìwọ ló ṣiṣẹ́ fún mi jù. àdàbọ̀ wa ni iṣẹ́ tí ó ṣe tí wọ́n fi fún ládé ẹ̀ mọ́ wọ́n tún fámìlì wọ́n tún ọkọ àti ìyàwó ẹni bá tún ọkọ àti ìyàwó ni ṣètọ́n fẹ́ràn jù lérí ilẹ̀ ọlọ́run lójúmọ́. ẹ màmá gbọ́ mi báyìí èsù tó bá rápálá wọlé yín tí wà àtìyàwó rẹ̀ tẹ́ fi túká èsù yẹn òun ló ṣiṣẹ́ tó ga jù lérí ilẹ̀ ọlọ́njẹ́ náà yóò wá wá àwọn nǹkan rádaràda wọ́nranwọ̀nran tí ò nítumọ̀ yóò sì sọ di lámà yín lọ́wọ́ ẹ sì bẹ̀rẹ̀ sí máa gbára yín lójú ẹ bẹ̀rẹ̀ sí máa jà. ẹ̀yọ́ bàyá mi àṣetán tàwí ìwà ìwà náà mu wàhálà yẹ̀mú tù kìyàmì sáà wàhálà ayẹsẹrẹ èso ní kú ó dìgbà tọ́lọ̀ ń bá payé rẹ̀ kìí sì ń sùn lọ́sàn-án kìí sì ń sùn lóru tó bá sùn lóru ni àdìrẹ́ ni bú lóru àdìrẹ́ ni bú lóru òun ṣiṣẹ́ twenty four hours ni ó sì ní àwọn ọmọ tí ń bá ṣiṣẹ́ tí wọ́n pọ̀ rẹpẹtẹ gbogbo wọn wàá dà sílé ayé wọn wàá wá aburú tí wọn fẹ́ ṣe fáwọn tó wà lé ayé aburú tó ga jù tí ó dùn má ṣe tán ó dà ní kó tú wà tìyàwó ẹ wà tọpẹ kó tú yín ká ọmọ pé tóun bá ti tú yín ká nation lòun tú ká yìí ló sì jẹ́ pé ọ̀rọ̀ míì tí ò tọrọ nu ilé tẹ́ bá máa rántí àdínsì yìí yóò sì dá wàhálà lẹ̀ arábìnrin tí ọkọ rẹ̀ ń sọ fún un pé tó bá fẹ́ tẹ toothpaste wọ́n máa tẹ̀ láàrin mọ́ bọ́bá tẹ̀ láàrin yọ yọ kọlọ̀bọ̀ ọ máa waste owó ìdí ni kó ti máa ṣe kí ni kó ti máa tẹ̀ ẹ́ ó sì ní ibi tó wọn ti máa tẹ̀ nìyẹn o àbúrò yẹn burú ni mo ní kọ èmi tí mo rà á wálé mo ní kọ́ máa tẹ̀ ẹ́ nídìí ibi wá ti wù mí mo lè ti tẹ̀ ẹ́ ṣé èsì pé wọ́n ṣe pèlè ọ̀ jẹ́mọ́ ọ̀rọ̀ ọmọdé bá náà lọ kọ̀mọdé bẹ́ẹ̀ náà lọ lọ́ba ti gbàgbà gbé e gbà that's the end jẹ́ two pèsè ló dìjà jama eleven ta two pèsè nílé kejì èsù ni ọ̀rọ̀ kékeré èyí tó sì pọ̀ jù nínú tí màá fi ń dànkan rú fún wa ọ̀rọ̀ kékeré tó wúlò ó gbé pọtí sínú físà àbí ó gbé pọtí sínú físà àbí ó gbé pọtí sínú fíríjì ó ti wá sọ fún tẹ́lẹ̀ náà pé àníbíkà máa ń gbé sí o ti sọ sọ ó ti dẹ́ di wàhálà ó sì wá gbé pọtí yẹn ọ̀rá gbé kalẹ̀ ó sì nu fírísà yẹn tí ó ma tónítóní sórí wàhálà èyí tó fẹ́ ṣe gbàgbàgbàgbà yẹn lúlù yẹn ó ju èyí tó fẹ́ ṣe kókó gbé kalẹ̀ lọ. ṣé mo ní kẹ́ ẹ má ma kẹ́ ẹ má ma dàdọ̀ tí síbí ṣé ẹ sọ pé kankan ń ṣe inú lẹ́yìn. ọ̀fẹ́ wàhálà ọ̀fẹ́ ìbáyìí Jésù nìyẹn wọ́n ló mú gbalẹ̀ ọmọ wa gba wẹ́rẹ́wẹ́rẹ́ wọn dá ah, adájú ẹgbẹ́ wa àbú ah, wọn wá gbà lọ́wọ́ rẹ̀ àbí ẹni gbà lọ́wọ́ bàbá yín bó ṣe máa mọlẹ́jì fámìlì rẹ̀ tóbi lọ́lẹ̀ bọ́lọ̀ nù. àmọ́ kò ní perfection ọyẹ lọ́nfẹ́ kò sílé ayé kò sílé ayé inú ilé wa àmọ́ wa bára wa lò dáadáa ọlọ́dún wa aṣọ́rọ̀ ọ̀nà bil ma'ruf ẹ jí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ọkọ ọlọ́wọ́n bá ní ẹ bá àwọn ìyàwó yín lò dáadáa. ṣẹ́rí àyà yẹn ẹ kaha ká gbìyànjú fi sí ibi tá a ti máa rí ní gbogbo ìgbà bóyá ọkọ̀ ni o ẹ̀hẹ̀ bí yóò wà lérí rẹ ni o ọ máa wo nígbàkigbà wà á ṣòro hùn ná bil ma'ruf o lè lárúbáwá kọ́kọ́ lóyìnbó àbí yorùbá ọlọ́run ni ẹ bá àwọn ìyàwó yín lò dáadáa pẹ̀lú dáadáa ẹ jẹ́ àwọn ọ̀kan náà àwọn ọmọ kan láìpẹ́ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa kú ó ní tí ọlọ́run bá ní káwọn ó ni pé sóhun lòun kọ́ fẹ́ kú ni àbá bu òun ó ní tí wọ́n bá ní káwọn ó túùsì kápẹ́ ọba rọrùn bẹ́ẹ̀ ọlọ́run ọba ní káwọn kọ́kọ́ jáde láyé kọ́lọ́run fàbúgbẹ̀yìn òun nítorí pé báwo bá kú sísìn pẹ̀lú dáadáa tí máa ń sẹ́sọ̀ wọ̀nyí òun ọ̀ sẹ́rúurú obìnrin yẹn ó ti jẹ́rìí ọkọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́ obìnrin tá a ní ó ní wọ́n ṣe dáadáa sóhun yìí kò mí ní pé kọ̀yìn ọkọ yẹn jẹ́ o yọ̀ọ́ làwọn ibìkan títí yẹn jẹ́ o kò ní tùmọ̀ pé wọ́n já o arákùnrin yẹn ṣe farada fún lóbìnrin yẹn obìnrin ò lè ròyìn o tó àbá ṣe farada o wàlá ìtàlóbìnrin tóbìnrin fi ń ròyìn ẹ lẹ́yìn pé yẹn dáadáa ni ọ ìfaradà rẹ ti lágbára wọ́n á ṣòro wọn nàbẹ̀lẹ̀ màrúfì yìí eléyìí ni àṣẹ látọ̀dọ̀ ọlọ́run fáwọn ọkùnrin ìtumọ̀ ẹni pé gbogbo nǹkan ọba ṣe tóbìnrin yẹn fi ń ròyìn yẹn dáadáa ọlọ́run ò gbàgbé nínú tó ọmọ wa ṣe tó fi jẹ́ yẹn dáadáa lọ́dọ̀ obìnrin alákọ̀ọ́kọ́ àwọn ọmọ wa ṣàkólé kan lérí bí ó sì máa súnmọ́ lọ. ẹ̀yin ma kì í ṣe bàtà ni wọ́n ní ká kọ́ra kì í ṣe kì ṣe ilé wọn ní akọ́kọ́ fóbìnrin o kí ni wọ́n ní ká ṣe kakoko bá ṣe mú lọ madrasa tí ọmọ akéwú lè kí wọn àgbà ó ti wà ní gbogbo àyè tọba ti ń lẹ́sìn tí ń súnmọ́ lọ́wọ́ ọba oore tó ga jù tó lè ṣe fún tó lè jèrè ẹ̀ lọ́rùn náà nìyẹn yóò ṣe wà ní jẹ́nà ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́ màyá òun náà ni pé ó máa náwó fún obìnrin gbogbo ẹni tí ó bá ti lè náwó fóbìnrin kò ní rí gbádùn obìnrin ọlọ́run bá ní wà á lè lè mọ olúdi làwọn. rizquhunna wa qiswatuhunna bil ma'ruf ọlọ́run bá ní wàhálà lè mọ olùdí làwù àwọn tá a bímọ fún rizquhunna àwọn ní ọ̀dọ̀ ọ̀ràn yẹn lérí wọn arísìkí wọn máa ṣe kíni tí wọ́n máa ná ayẹyẹ ti sínú okùn fóṣù mẹ́sàn-án ó sì ti wá gbẹngbẹngbẹng bí ó kú bí ó yè ó sá padà bí i àbí òun ti ṣe tiẹ̀ àlùmọ̀lúùrì làwù ẹni àwa bímọ fún un ní sùkùn hún náà òun ni wọn máa ra ti arábìnrin tó lóyún yẹn wọn máa jẹ tí wọn máa mú kọ́dà bọ́ ọkọbìnrin lẹ̀ nu oyún wọn máa tọ́jú ẹ̀ tí ó ṣe kíni tí ó fi bímọ torí pé ọmọ rẹ ló ní inú rẹ̀ bóyá náà sì ni olùkàn wà nú àwọn ọmọ yẹn tó ọmọ nàfi ni wọn kọ obìnrin lẹ wọ́n kì í fọwọ́ tó ń nàbẹ̀lẹ̀ màrú. wọ́n máa wá faṣọ sí wọn la aṣọ tabẹ́ àti aṣọ ti àwọ̀sára àti jàlbáàbù tí wọ́n máa fi kọ́fà ara rẹ̀ tí ń bá ń jáde àti nìkọ́bù rẹ̀ wọ́n máa ra gbogbo iye màtíráàsì tó bá rà tó fi jáde láyé fọwọ́ lẹ́ka sọ̀dàkà ọlọ́run bá ti kọ́ sí kò fún gbogbo bàtà tó bá rà farabirin náà gbogbo owó ọbẹ̀ owó ata owó kerosene owó gas wọ́n máa béèrè owó yẹn bí ìgbà téèyàn ń tẹ̀wó. láago mọ́kànlá alẹ́ tí a sọ̀rọ̀ tán rí pé kò sí wáásì kankan ní ọwọ́ mi aago méjì alẹ́ òun èyí tí ìjẹta lẹ́ o ó sì máa béèrè pé kí la á ṣe ní àárọ̀ la bọ́ọ̀ bá wá bẹ̀rù ọlọ́run bọ́ọ̀ mọ́ ọlọ́run bọ́ọ̀ ló ṣe ní sísọ. ọwọ́ ń bèrè owó lágọ̀ mọ́kànlá ẹni kò tí ì sílẹ̀ ẹ sì kásù bá tán ẹ kà sí kárù tán lórí àbú owó dà ṣé mo ṣiṣẹ́ lòru ni láì ṣiṣẹ́ ọlọ́dẹ bẹ́ẹ̀ máa ń ṣe ọlọ́dẹ kan ṣé wọ́n fi hàn lọ́wọ́ lójúmọ́ orí ogójì gbẹ̀yẹ̀ oṣù láì sí lóko lè bá a ṣe dá wọn nu àdá wọn kan máa gbà ni àdáwò tó bẹ́ẹ̀ nìkan kan wa tí umu àtàjẹ́ òfin ní àfáàmù ti fowó yín sẹ́ni tébù owó oúnjẹ àárọ̀ ọlọ́mọdé ọ̀sẹ̀ ọlágbára ọlọ́wọ́n bá káwọn ọmọ náà wọ́n bá wa sàmì rẹ̀ kọ́lọ́ mọ́jọ ṣẹlẹ̀ sí wa tó bá ti débẹ̀ wàhálà ti dénú wàhálà ti dénú lẹ̀ wàhálà ti dénú anábì ní nàlẹ́ mùsùlùmá anábì ní mùsùlùmí òdodo ìdá ànfàkà àlà àlìhì náfàkà ẹni owó tó bá ń ná fáwọn ìyàwó rẹ̀ àtàwọn mẹ́ẹ̀ wọ́n wá yàtọ̀ síbò hàn tó ti gbàgbọ́ fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ ti la wò sọ́dàkà á dàìfà tiẹ̀ sí àyè sọ́dàkà nínú Ah. ẹni bá wọn náwó fóbìnrin tí ń ra oògùn tí ń ra sẹ̀mó tí ń ra su tí ń ra ewédú tí ń ṣe gbogbo ẹ̀ ẹ dákun ilé wọn ò di láyọ̀ bó di láyọ̀ obìnrin nífẹ̀ẹ́ nǹkan méjì o kó múra tán kó ní kó wá súnmọ́ òun kó ní ìwọ ò ráàyè ó burú jáyé o àbí kóbìnrin ọmọdé kí sì wọ̀ láti dáná méjèèjì ni obìnrin kóbìnrin kí nǹkan dágúnlé débi pé kò ní kankan gbé kaná kò lọ kò bọ̀ nínú kíchìn rẹ̀ aburudire o ìwọ lọ́wọ́ máa wá fún ẹ̀lì ẹ̀ lọ́wọ́ máa provide gbogbo tí wọ́n máa ṣe tí wọ́n máa jẹ tí wọ́n máa dára ọkàn wọ́n bá a lọ́dọ̀ ọlọ́run ní pínpín ní alikiyama tá a bá gbàdé sí iye sọmọ pé wọ́n yẹ káàkiri máa jí wọn láàárọ̀ ní pẹ̀tọ́ adìyà èwo ni a fẹ́ tún fi súnmọ́ lọ́wọ́ bá ní àárọ̀ yìí àwọn bùkátà wọn lọ́wọ́ à ń lẹ̀ náà tó ń jẹba ẹ lè ṣe ẹ fẹ́ gbalada gbígbẹ́ dàpọ̀ àwọn owó tó wà lẹ̀ wo ẹ mo ṣe parí kọ́ńtrátì kan sì ni mo sì rí two million mo wá fẹ́ súnmọ́ lọ́wọ́ ba lára rẹ̀ ẹ lè ṣe ẹni ọlọ́wọ́ fún wa ṣe ẹ gbọ́ anábì ní káànà ti la wù sọ́dàkà gbogbo nkíyàwó rẹ̀ bá tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ báyìí wọ́n da ìfàtẹ̀ sínú kínni ní ààyè sọ́dọ̀kà fún ọ tọ́wọ́ wa ló lè gba aládàá lọ́dọ̀ ọlọ́run báàbù kan bẹ́ẹ̀ náà àwọn báàbù àlìjáná tẹ́ ẹ máa ń gbà wọlé wọ́n pè ní báàbù sọ́dọ̀kà ẹnìkan ò ní gbàbẹ̀ wọlé illa al-mutasaddiqun àfa tí wọ́n ń ṣe sàárà sàárà tó lọ́lá jù ànábì ni sàárà pọ̀ tẹ́ ẹ máa ń ṣe sàárà tẹ́ ń ṣe fáwọn afọ́jú àwọn arọ àti sàárà tẹ́ ń ṣe fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n rìnrìn àjò èyí tó dáa jù nínú sàárà tẹ́ ń ṣe ànábì ni alẹ́dẹ̀ afakọ̀tàbù alẹ́ àlè ó náà lè yí tọ́ ná fún ìyàwó rẹ̀ àtàwọn mẹ́ ọlọ́kàjá ta lọ́wọ́ wa o ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́ bá wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tó o bá ti náwó fóbìnrin ilé yóò dilẹ̀ aláyọ̀ bó o bá ti ya ahun ilé yóò máa gbóná kódà wọ́n fún nígbà láàyè tẹ́bi bá ń pa kó lè jí owó rẹ̀ mú kó sì fi ránjẹ tí ó tún àtàwọn ọmọ ẹ̀ inú súnà lọ́wọ́ àkóbìnrin ọmọ sí tó bá pàdé aláhùn tí ó mú etí ẹ̀mú rẹ báyìí tí ó sì lọ lè wí dúró owó ọkàn gbọ́ àláàtì lẹ́yìn àṣùbà rẹ̀ lẹ́bàá ti pé à láti bò dágbó òsì pẹ́lú oní àbá sì yọ ọlọ́ọ̀kan pẹ̀lú oníkọ́ọ̀bù rẹ̀ àti pẹ̀lú ìjàlùbá àbò pé níbo ló dé bọ̀ ọ̀hún wọ́n lè ṣe súnà ni wọ́n lè ṣe súnà ni irú súnà wo ẹgbẹ́ tiẹ̀ fún yín èmi ti gba one five ee àwọn ọmọ mẹ́fà àtẹ̀mínà òun jẹ́ wàárọ̀ yìí ebi ìyàwó sòfìyà àbú sòfìyà nǹkan bẹ́ẹ̀ ó lè bá ànábì ọlọ́kọ̀ ọ̀hún ṣàṣì ahun ni ebi ọmọ apá wọn yóò sì mọ wọn ràn ànábì ní khudhi min mali ma yakfiki wa auladika ó kà máa kọ́ àlà sallallahu alaihi wasallam lọ́ọ̀lẹ̀ mú nínú owó ẹ̀ kúfù yẹn tán ètò ètò àtàwọn mẹ́ ìyàwó àtàwọn ọmọ rẹ̀ rù rẹ̀ ní ìbò lọ́wọ́ ń sá lọ ẹlòmí ó ti wá ṣe bí àtàrà lẹ̀ lóṣù mẹ́jọ lóṣù mẹ́fà lóṣù mẹ́rin a'udhu billahi minash shaitani rajim irú kéwù nìyẹn mo láti kérú ẹ̀ ọwọ́ fi àwọn ẹrù tọ́lọ̀ ń kó sí ọlọ́dọ̀ tí wọ́n ní wọ́n bí ọ nípa wọn ọwọ́ àfàwọn yẹn lẹ̀ wọ́n lè lè bá wọn tí wọ́n ní bí ọ nípa wọn. ẹ jẹ́ àlọ́ lẹ́tún Islam wọn ṣe o kò sínú táwọn táwọn táwọn wíyọ̀ wà ó kọ́ wàllá anabi ni ó ti tó anabi ni káfa alimari isma anabi ni ó ti tó ní ẹsẹ ní ọmọ ruka kí níwájú Ọlọ́run káfa alimari isma ayé dọ yìí àmà yakut ẹ àwọn tó yẹ kí yóò fún lóúnjẹ kí yóò fún wọn lẹkẹ bí ọmọ apá wọn kí má jà wọn ẹ dákun torí tọ́lá wọn bá wa gbogbo ń tábà ṣe ẹjá ṣe pẹ̀lú mà ẹjá ṣe pẹ̀lú lànà èyí lè lánìí àtọ́jà ń gbà tí ó sì mọ̀ ṣèkọ́tọ̀ rọ̀ǹkì àníyàn dáadáa ò ní kí wọ́n gbà ó torí pé ṣàtúntọ̀ kùbú ìbádà ìkìláàsì wọ́n mùtàbà tá a bá fẹ́ kọ́ lọ́wọ́ gba ìjọsìn lọ́wọ́ yàn èyí ó ṣe pẹ̀lú torí tọ́ lọ́hùn èyí ó wàá ṣe ní ìbámu bá ànábì ṣe máa ń ṣe ǹjẹ́ ìjẹ́ yìí ń gbọ́ pé wọ́n lé ànábì jáde ilé lóṣù kan láì wẹ̀yìn wò ànábì ń dé Madina báyìí ń jọ́ kejì oní Usama wàá lè kó Fatima àtàwọn ìyàwó mi wá wájibu kéwù ní ma wá jẹ́ èèyàn mọ̀ pé priority lélẹ́yìí nínú ilé mọ̀pàdé kan jò ní ọkọ rẹ̀ kú ọwá ní tọ́ kábà wọn wá tó bá ní súnà tó lálàáfíà mu ah, ó ní torí pé èyí tó kù ní súnà rẹ̀ lálàáfíà o kí ló ń ṣẹlẹ̀ ó ní ah, lọ́kàn lọ́gbà òní ó ní kọ́dà lọ́pọ̀lọpọ̀ gbà eh, àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n máa kó àwọn ọmọ tóun bá bí níjọ́ kú ọmọ kò sí ńlé níjọ́ kú ọmọ irú ẹ̀sìn wo ni a sì wá jọra wa wọ́n máa láwọn àyókù yín mo ní mm, mm, mm. ẹ má dọ̀rọ̀ rú má dọ̀rọ̀ rú bá tún wọn ṣe kó táwọn náà ṣe o inú ilé ṣe pàtàkì gan o ìyàwó bímọ ó ní òun ti òun ti gbá nìyàn ẹ ní dúró kó mọ ó ti gbá nìyàn àníyàn days yẹn ọgbọ́dọ̀ yẹ ọ̀rọ̀ pé ọ̀ràn yẹn ni wà á ṣòro òun nà ẹ bá àwọn ìyàwó yín lò dáadáa ní nǹkan tó gbajúmọ̀ láwùjọ yín tó arábìnrin wo ni ó dùn mọ́ kí bàbá ọmọ tóun bí ọmọ sí lẹ́jọ́ kú mọ́ àwọn afi ṣeré alẹ̀ alukur'an afi lẹ̀ ìta wa gbàmù ni pé níta àwọn ẹ̀dá wa bá ti ṣe kí ni tí wọ́n bá ti sọ yóò dá kálí bẹ̀rù ọlọ́run yóò máa yá mi nínú ẹ̀sìn wa ṣe rí arákùnrin yìí yóò kàn báyàwó rẹ̀ lásìkò nítorí pé tó bá bá lásìkò ilé yóò dàrú ẹlòmíì ọmọ ní ẹ̀dá kun ẹbí obìnrin tí wọ́n ní kọgbà fọkọ rẹ̀ òun ni wọ́n sọ pé àmàláyíká wọn máa ṣe pèlè títí tí ilẹ̀ ó fi mọ́ ó ní àwa táwọn jọkùnrin táwọn bá ń forún dùn wọn kò sáàdì ń sì pé àwọn màláyíká ó ṣe pèlè àwọn wọn àwọn kí ó ṣe pèlè wọ ọlọ́run gángan aláàgángan ló ṣe kí ni oníbọjà wọ́n ti wàá ṣòro hùn náà bil ma'ruf àwọn obìnrin yẹn bá wọn lò dáadáa bóòlù oṣù wa ní ìbàdàn ara ìbálò rẹ̀ náà níbi kó máa súnmọ́ ẹ má jà sí kíwókíwó ó dà níbi ní bẹ́ẹ̀ bá ń ṣe ẹ máa gba sàrà bẹ́ẹ̀ bá ń ṣe ẹ máa gba ládàá àwọn sàábà ní à ń gbádùn àtúngbà ládàá ànábì ní bẹ́ẹ̀ bá ń ṣẹ̀ṣẹ̀ ní gbèsè wọn làwọn gbèsè ẹ nígbà tí ń ṣe ìtọ́ dáhùn wọn máa fún yín ládàá ọlọmọ sọ àyẹ̀dà kò filẹ̀ àbí kò fiọ́lẹ̀ ẹ̀yọ́ màyà mi lẹ́yìn náà a ṣe sùúrù lérí àwọn tó bá kù díẹ̀ káàtó anabi ni wàyí ìnàlẹ̀ mara ata obìnrin kò lè kọ́ tèmi ń tẹ́lẹ̀ àdá wọn nínú ẹ̀fọn ta àhà tí ó wọ́ láǹtẹ̀sítẹ̀kìmà gbogbo àwọn ata kí wúbi ẹja lè lọ lè wo tí mo sọ yìí láǹtẹ̀sítẹ̀kìmà ọlọ́run bá kò sí ọgbọ́n tí wọ́n fi súrètì wọ́n sì lè súrètì anabi lọ sọ bẹ́ẹ̀ anabi ní kòsọgbọn tán fẹẹ dá tí wọn fi súrètì wọn pa ẹsìn lè rí wọn súrètì tán pátápátá títí tẹ́ fi fìlà yín lẹ̀ lan tastaqima anabi ní fàyín istamta'ta biha istamta'ta biha wa fiha iwaj tó o bá ń sọ pé èèyàn dáadáa níyàwó rẹ èèyàn dáadáa lóòótọ́ torí pé dáadáa ara rẹ pọ̀ ju àìdáa rẹ lọ obìnrin tó bá lọ dáa kọ́mọ̀ pé òun ti dáa o àfa àtọ́ níyàwó lọ dáa ń fara wọn kankan o àdébí sàlẹ̀ sàlẹ̀ wọn sọ pé ẹ fàyín dà hàbìtà tó kí mu ha ẹ ó ní fàyín dà hàbìtà tó kí mu ha tọ́ba ni ọ̀fẹ́ ọ̀fẹ́ sírẹ́tì ẹ̀fà tà àtọ́wọ́ yẹ ní túláàsì kàsáàtì tà ha ọ̀ wà kàn wọ́n kẹ́sìrò àtọ̀lá kù wa àdébí ni kíkatọ́ kan náà ni pé ẹ̀ dì fọ́ wọ́n tọ́ bá ti fẹ́ máa dì sí obìnrin ìwọ náà nìkan máa wá perfection yìí pé obìnrin gbọ́dọ̀ dáa tán ànábì ní sọ́ọ́ bá ti sọ pé ọ̀fẹ́ kọ́ dáa tán ọ̀ padà kọ́ lẹ̀ ní ọ̀ wá nínú ìyàwó ma lẹ́yìn náà àwọn tá a jẹ́ obìnrin àwọn ìwọ tiwa torí ìwọ láfílẹ̀ nu létí létí ń dàrú alákọ̀ọ́kọ́ ni ká lè gbà pé ìdọ́fàtò kọ̀wáàmà ilẹ̀ zawji ọkọ wa ni aláṣẹ wa òun ni olórí wa ẹ̀yọ́ màyá báwọn obìnrin mìíràn ṣe jòkó lẹ̀ ẹlẹ́mìí ti di ọ̀gá nínú ilé ayé ọlọ́wọ́n bá ó sì wá ta lókìtì ọlọ́wọ́n bá ní abijad ọlọ́wọ́n láwọn ọkọ yín kò wá amúná lẹ́nìísà àwọn ni ọ̀gá fún ẹ̀yin tẹ́ ẹjọ́bìnrin bó lóbìnrin kan ṣe wá nítorí pé òun kàwé àbí torí pé òun lówó àbí torí pé òun lẹ́bí àbí torí pé òun yáàyè òun fáyìn lòun wàá sọra àwọn di ọ̀gá fọ́kọ̀ọ́ gbogbo ẹni ọba sí ètò ọlọ́run ọba tò nínú ilé ilé náà ò rọgbọ o obìnrin tó bá fẹ́ gbádùn ayé ẹ̀ kọ́ ya fi ọkọ síbi tọ́lọ̀ ń ṣe kí ni tọ́lọ̀ kan bá fi sí kó sì má ṣe nǹkan kan àfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ kó máa gbàṣẹ lọ́wọ́ rẹ̀ ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ Asma ọmọ Abubakar lọ́dọ̀ Allah àníhà sẹ́ẹ̀mà pé sàhábíyà lòun òun rà nábì ó sì gbà fún àwọn wa sẹ́kùn gbàtà nábì lọ tán àwọn àyàwó àwọn tàbíìn tàbíìn àwọn yẹn wọ́n máa wá wádọ̀ wọn Asma wa ń sọ fún àwọn ìyàwó yìí pé ẹ̀yin tàbí ìtẹ́ra wa sàábà tẹ́ẹ̀rà nàbí bóòdù ẹ ṣe máa ń ṣe ẹ̀yin ìyàwó yìí bóòdù ẹ ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ọkọ yín wọ́n ní a máa ń ṣe tíjábá ti rí náà ni èyí tí wọ́n ti ní tipábáká ó lóun ò rí ẹnìkankan nu yín tí ń ṣe báwa ṣe máa ń ṣe sáwọn ọkọ wa lásìkò ànábì wọ́n wá ní bóòdù ẹ ṣe máa ń ṣe sí wọn ó ní bí ẹ̀yin ṣe máa ń ṣe sáwọn ọba ìlú yín ẹ̀sà ẹ̀lẹ́ kílẹ̀fẹ́ gbọ́dọ̀ lọ ẹni dè kankan ni bẹ́ẹ̀ tẹ máa ṣe sáwọn ọba àlù yín bẹ́ẹ̀ làwa máa ṣe sáwọn ọkọ̀ tiwa. ìtumọ̀ ẹni pé obìnrin ti ń bẹ́ẹ̀ bí lẹ́nìí ìdá jòjì àmọ̀ pé sùnní yàtọ̀ sàlàfí yàtọ̀ sàhẹ́ a obìnrin tó dúró lójú ọ̀nà àwọn sàlàfí sọ́ọ́lẹ̀ ni pé yóò sọkọ rẹ̀ di nígbà tí gómìnà wà níwájú ẹ̀ àwọn obìnrin tí ọlọ́run ọba aláà pè ní wà sọ́ọ̀lẹ̀ hatu kọ́ọ̀nì tatu hàbẹ̀tọ̀ lónìí gẹ̀yìn ọlọ́run ròyìn wọn ní Qur'an kọ́ọ̀nì tatu tí wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ wọn má jẹ́ àṣẹ títí ọ bọ́ síwájú àṣẹ ọkọ nítorí ìyọnu ọlọ́run bàbá gbogbo ohun tó ń ṣe yẹn ọkọ yẹn kò ń ṣe é fún ọlọ́run ló ń ṣe kí ni ọlọ́run ló ń torí ẹ̀ ṣe ìwọ náà ló sì jẹ sànkàn rẹ. anábìyẹn ní sásọ láti lèmọ́tò àtò hamsa ha tóbìnrin bá kírun wákàtí márààrún wà sọ ọmọ ti sára ha ó sì wá gbààwẹ̀ Ramadan wà á ń fàdíjà ha ó sì sọ abẹ́rẹ́ wà á àti bàálà ha ẹ̀wò tó náà ẹ̀wò tó àná tó sì ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kí ìlànà ha ìdúkúlẹ̀ lè jáde nàta mẹ́rin ayé àbúwá bìí jáde nàta ṣèjì wọ́n wàá sọ fún un pé èyí tó bá wù ọ́ nínú àwọn ojú ọ̀nà àlìjánà òun náà ní kò ṣe kí kò gbà wọlé ìdí mo fẹ́ mú jáde ńbẹ̀ fíkìhù tẹ̀lé àgbọ́yé ẹ̀rí yẹn òun náà ni pé alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ọ wá fi tẹ̀lé àṣẹ ọkọ ọ wá fi ṣe kàtégórìsì àwọn iṣẹ́ ìjọsìn tó lágbára kàṣọ́lá ẹgẹ́ bí irun gẹ́gẹ́ bí àwẹ̀ ọlọ́run wá ní ó kírun ó gba àwẹ̀ ó tún wá sọ abẹ́ rẹ̀ ìwọ̀n á tún tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ yóò wá wo àlìjánà wọn ọlọ́run ọlọ́run wá gbé ìtẹ̀lé àṣẹ ọkọ ó gbé sẹ́gbẹ̀ẹ́ sọ́lá ó gbé sẹ́gbẹ̀ẹ́ àwẹ̀ ó gbé sẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó mára dúró tẹ́nìkan kò rí òwò rẹ̀ rí ìtumọ̀ ẹ̀ nídàkejì ni pé sórí tó o bá ti tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wá àtẹni tí ò kírun ẹ jọra yín. wọ́n àtẹni tí ó gbà ẹ̀jọ̀ ra yín wọ́n àtẹni tí ń ṣe sìnà tí abẹ́rẹ́ ni ọ̀daràn ni ọ̀daràn lòun ọ̀daràn ni wọ́n náà lọ́jọ́ kọ́ lóun bá kó yín papọ̀ ẹni bá wọn ń sọ abẹ́rẹ́ tí ń sìn wọn tẹ̀lé àṣẹ ọkọ ti kó papọ̀ máwọn ẹlẹ́rìí rẹ̀ kì í ṣe lérí rẹ̀ tí ò kírun kì í kìí ṣe lé dídọ́ lẹ́ni tí ò sọ bẹ́ẹ̀ kìí ṣe lé dídọ́ lẹ́ni tí ò tẹ̀lé àṣẹ òkú ẹ̀. lẹ́mìí àwọn obìnrin kàwé ìwé kíkà torí kájíńtà jẹni o kìí ṣe pé káka ká lè dolórí bò ó. yóò máa wá sọ fọ́kọ rẹ̀ pé lẹ́bù kan làwọn jọ wà gírádìtì làwọn jọ jẹ́. gbogbo tó bá wù kó àṣìfù nínú láìfẹ́ láyé ẹ̀ máa fi ọkọ rẹ̀ síwájú rẹ̀ torí àlùbáríkà àwọn ọmọ ẹ àti torí ìgbésí ayé rọrùn nínú ilé nítorí bàbá ti tẹ̀lẹ́sẹ̀ mọ́ ilé ayé ò ní rọgbọ. wọ́n dàgbà mí ọkọ lè wọ fọ́ọ̀sì láti máa sá máa mọ́lé jẹ àmọ́ inú rẹ̀ ò ní dùn tínú rẹ̀ ọba sì ti dùn inú ọlọ́run ní dùn sẹ́wọ̀n. gbogbo àwọn obìnrin wa ọlọ́mọṣà sàn lẹ́nu rẹ̀ lẹ́yìn náà khidmatuhu inú ilé mùsùlùmí obìnrin ọmọ ṣiṣẹ́ nínú ilé ọmọ tó lé ṣe ọmọ tọ́jú àwọn ọmọ gbogbo tó ń ṣe yẹ ọlọ́run bá ńlá yóò fi sínú iṣẹ́ tí ó bá wọn jọ ọlọ́run bá ńlá man jaa bi hasanatin falahu ashru amthaliha wallahi kò sí kankan tó gbé lọ́dọ̀ ọlọ́ ya Fatima ọ̀dọ́dọ̀ àníhà ó lè bá nàbí ó ní ọ̀rí ọwọ́ mi ọwọ́ ti wá lé ó ti dé pátá nígbà tí yẹn bá ń roko látara sẹ́lé ó sì wá fún mi lọ́mọ ọ̀dọ̀ kan ànábì ní ọwọ́ rẹ o ti wá dìpẹ̀tà látara ṣe ilé tó ń ṣe fún alẹ́ ọkọ rẹ anabi wa dákẹ́ nígbà anabi yọ sọ̀rọ̀ ó rò pé yóò ní ká ń kó àwọn ẹrú wa ká máa kó wọn lọ ni anabi ní tọ́ba ti fẹ́ sùn máa ṣe subhanallah thirty three ah alhamdulillah thirty three wallahu akbar thirty four anabi ló ti tán malo malo máa lọ kí ló dé dáná nábì òfin lọ́mọdọ̀ káàtì fún yẹn lọ́mọdọ̀ yìí ṣe aráàmù àbí òtá nábì mọ̀ pé n ti ń ṣe yẹn nínú ilé yẹn n ti ń ṣe yẹn ẹ ọlọ́run bá aláwọ̀ níjọ́ lọ lásán láì sálẹ̀ sálẹ̀ asuma ó sì jáde níjọ́ kan ànábì mọ̀ lẹ́yìn ìlú ànábì sì rí asuma asuma ọmọ olówó ni ọmọ Abubakar tó jẹ́ àbúrò fún yàrá Aisha radiyallahu anha ó sì rí koríko koríko yìí anabi wa lọ pẹ̀lú àwọn sàhábà ewu lọ wá ru eléyìí pọ̀ ó ní oúnjẹ tí ẹṣin ọkọ òun fẹ́ jẹ ni òun ò fẹ́ kí ẹṣin ọkọ òun kébi ọpa torí pọkọ òun lòun lónìí òun sì nífẹ̀ẹ́ ọkọ jọba ẹni tí kò fi ebi pa ẹṣin ọkọ ẹ̀ sẹ́ni ó fi ebi pa ọkọ ẹ̀ aago mọ́kànlá lèmi máa ń dáná alẹ́ bẹ́ẹ̀ sí wọn yẹn aago mọ́kànlá lẹ́ èmi aago mẹ́wàá èmi wọ́n jí àfa ní pé tó ti délẹ̀ oúnjẹ nǹkan ò ní dùn mọ́ a sì ní àwa ní àṣẹ́kùbọ̀ àwọn ẹni eré tó ti ṣe kí ni tó ti lọ ẹ̀sẹ̀ àáká ń múra bí wọ́n ní àjọ wọn o ká sì lè jọ wọn yẹn ní ọ̀dà ká má jẹ́ fáwọn ọ̀rajà ẹ̀yọ́ máa àti ní kàmdẹ́kẹ́fà al-mashakilu. المشاكل الموجودة المشاكل الزوجية الموجودة والحلول لها àwọn problem tó wá wà nínú ilé mùsùlùmí lẹ́nìí ó wá pọ̀ rẹpẹtẹ alákọ̀ọ́kọ́ yìí tá a máa rán tá a bá ti parí márèjì báyìí tá a ti wọlé tí wọ́n ní ọkọ àtìyàwó ti wọlé kálukú ti lọ́lé wọn òun náà ní ikhtilafu tibaa àdámọ́ wa ìjọra wọn tán ọ wà gba kádàrá tiẹ̀ ipe azawájú kọ́dàrú kàwọ́nì ẹni tọ́lọ́ wọn bá fẹ́ fún ọ náà ló fún ọ má máa rò ó pé lágbájá ló yẹ kó fẹ́ tó o bá fẹ́ o lè má rí nítorí fẹ́ rí ẹni tọ́lọ́ níwọ̀n náà fẹ́ lóbìnrin ló ti fẹ́ ọ ọ wà gba síbẹ̀ ọ wà gba lérí ìtọ́ da lára rẹ̀ torí kádàrá méjì ni káyìrì mi òṣèré èyí tó da ọgbà kádàrá èyí tó da ọgbà kádàrá ọ ọ máa fi sin lọ́hùn ọ máa wá fi ìtọ́jà ọ máa fi pa ìtọ́jà rẹ tó o ṣe lè balance life obìnrin mi da ibi ká ṣe bẹ̀ àmọ́ kò da tó bá fẹ́ sùn ní máa harun báyìí ẹ rò pé wọ́n ń sin màálù lẹ́yìn kò dé kí ni wọ́n wà ń ṣẹlẹ̀ báyìí àfọwọ́n àgbẹ̀ tó bó láwọn àṣẹ wàláì kò sí ní tó o lóòótọ́ o dùpẹ́ fọlọ́wọ́n bá ní tí ipá rẹ̀ ọba wa ka máa wà gbé ìpè àdúrà rẹ̀ ọ wà gbọ́dọ̀ sínú yàrá rẹ̀ tọ́ba ti wá sinafila ta ọ wà jí pẹ̀tọ́ ó mọ̀ sàmà lẹ́kọ̀ọ́ àsìkò ti tó fọ́tà ti tì ó ẹ̀yin náà wá sinafila barakallahu fikum barakallahu fikum ah, ah ẹ̀sùn rún náà fa. <laughs> àwọn kan wọ́n wá gbòòsè kí ló bá wà gbòòsè fún ọmọ wa gbòòsè lórí kádàrá bọ́bá wa ní òfin mọ́ mi lọ́ọ́ fẹ́ èyí tó fẹ́ fẹ́ nà kí lọ́mọ tó wà ní ara tiẹ̀ báwa ṣe wà yí gbogbo ọ̀dà àjòkólẹ̀ yìí ìkan méjì ní bẹ lára àwọn ìyàwó wa lé èyí tó da àti tó kú dẹ́ka tó. ìyàwó Hafsa radiyallahu anha anábì sì tọ̀ lọ́kàrẹ̀ anábì ló wọn fẹ́ Hafsa ma Hafsa ẹni ọlọ́ni Hafsa ọmọ wòlíì ọlọ́run Umar ibn Khattab khalifatul muslimin radiyallahu anhum jami'a anábì ló wọn fẹ́ ma ó sì ń sẹ́ ìdà lọ́wọ́ ọlọ́run Jibril ló ní kọ́ wá sọ fún anábì bá mi dá Hafsa padà

ó sì máa ń dìde náfìlà gan ó tún wá lé ààyè táà náà fi torí ẹ̀ lé báà náà fi ní sùúrù tó. torí pé bó ṣe wà ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ láti jẹ́nà àdìjẹ́nà fìdíọ́sì ni wọ́n wọ̀ ẹni jẹ́nà fìdíọ́sì ọ̀là hafusa sọ wàmà kọ wàmà ń tara tiẹ̀. ẹ̀jẹ̀ á lè nígbà tí a gbọ́ ọ̀rọ̀ Sheikhul Islam yìí làá fi máa ń ṣiṣẹ́ Sheikhul ní al-ibadatu ismun jami'u likulli ma yuhibbuhu Allah wa yarda min al-aqwali wal-a'mal al-zahirati wal-batina wàlá àkàmàkà ni àgbọ̀ yìí Sheikh ni ti ń jẹ́ ìbádà ó gbogbo tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tó sì máa ń dùn mọ́ lọ́n tá a bá ṣe ìbá àjọrọ̀ ìbáàjẹ́ ìtọ́ pamọ́ ìbáàjẹ́ ìtọ́ hàn sáwọn èèyàn kọ́ wa pádàn ìyàwó rẹ̀ ìbádà ni àbí kìí ṣe ìbádà ìbádà ni torí pé ọlọ́run ìbàdàn yá àfù wọlé yẹsùn fàfù ọlọ́run ọba ní ẹ máa pádàn àwọn èèyàn kí ló dé tọ̀ wá lè forgive ìyàwó ẹ̀ tọ́ wa dúró sínú létí pé pé rọ́ o rọ́ o bó ṣe wà yẹn máa kọ́lẹ̀ ni hmm, kọ́lẹ̀ àwọn ọmọ rẹ yóò kó wọn lọ nì tọ́ bá wá kó àwọn ọmọ rẹ lọ àdúgbò tó bá wà báwọn tó ládùúgbò yẹn bá ṣe rí bẹ́ẹ̀ làwọn ọmọ lórí nítorí ọ̀sẹ̀ sòrò nìyẹn tọ́ba sì káwọn ọmọ kalẹ̀ fún ọ ọ lọ́bíṣẹ́ àbí tọ́ba ti wá lọ́bíṣẹ́ àwọn ọmọ rẹ ọmọ wa rìn káàkiri torí kò sí ìyá tí ó mójútó wọn dẹ́fà ti kún ní mọ́tò kọ̀ǹdọ́kítọ̀ náà sì mẹ́ the first ẹ̀sìn gbé wá as a solution tẹ́mi bá fẹ́ bọ́ ni o tẹ́mi ọ̀ bá di kíjọba ti pín arábìnrin yẹn fẹ́ ọ̀yọ̀ bẹ́ ṣe ọlọ́run fẹ́ ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ ní ọ̀kan divorce àmọ́ ẹ kì í gbọ́rọ̀ broda kan jóni lọ́ba fẹ́ sísà kan lẹ́yìn oṣù mẹ́fà lọ́ba lòun fẹ́ mọ́ mo ní kí ló dé mo ní kí n gbọ́rọ̀ mo ní sí ìyá àti ẹ̀ ń gbọ́rọ̀ ìyá àti tiẹ̀ ti ń gbọ́rọ̀ lọ́lẹ̀ bí bàbá rẹ̀ ńlẹ̀ kó wá béèrè pé ṣé gbogbo ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ fún ìyá àti tiẹ̀ lọ́gbọ́ ẹ kàn wá ń bẹ̀ sí jẹ́ àwọn brothers ò ní sùúrù lórí àwọn sisters mọ́ o. ìtàsí ń onye nínú gbogbo nta nka ninu kà nínú ni pé ẹ anábìrin kẹrin hamini ha kúlùkọ to bá awon àwọn roti kan ahari e eh, àkàrẹ̀ wo fi yi to da lara re ma fi pàyì tí ọ̀dà rẹ nínú re rẹ lẹ́sì balance nínú lé kí ló wá dé tá a kàn ha wa lo ìmọ̀ yẹn o. àdámọ́tawá yìí àdámọ́tawá yìí á ṣe sùúrù lérí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn wàhálà tá à ń kojú lọ́wọ́ òun náà ni kí ẹ̀sìn wa kọ́ má bara wọn mu àtàkìdá wa tó wọn bá ti fẹ́ dìjà níyà lóbìnrin àbí lọ́kùnrin tó sì sọ pé òun ò ní fi tàrí kalẹ̀ bó ṣe sílẹ̀kùn lọ́ba ti ń fa tẹ̀sùbá rẹ̀ jẹ́jẹ́ yàrá ti lè kà máa lè sọ̀dá tẹ̀lé fati wàhálà ti dé ọ fẹ́ràn rẹ̀ lóòótọ́ àmọ́ àmọ́ wàhálà ẹ̀sìn wàhálà ẹ̀sìn lágbára púpọ̀ ẹ̀sìn gan-an lọ́lọ́run torí ẹ̀dá gbogbo ti bẹ láyè ó ní wọn lẹ́sẹ̀ kọ́lá kọ́lá kò máa fẹ̀lẹ̀ àdìjẹ mi à ọlọ́run bá ní mo dá gbogbo tó wà láyé fún yín kẹ́ ẹ máa gbádùn ẹ̀ mo wá dẹ́yìn wọn máa kọ́lá tuntun jinna wal insa illa li abudul mo dẹ́yìn torí kẹ́lẹ́ máa sìn mí nítorí ọ̀n dá fún wa àtàwa torí kí nítorí ẹ̀sìn al-ghayatul uzma li khaliqil khaliq hiya ibadatullahi wahdahu la sharika lah. ó ò ní fẹ́ ẹni tá kì í dá yín ọ̀bá jọra yín àfi tó bá rẹ́dì láti gbé àkídà burúkú yẹn kalẹ̀ èyàn ń lùlù nínú mọ́sálásí ó lóun lu bàndírì wọn làwọn ń kàdíríyà ọwọ́ àlọ́ lè fi ọmọ kàdíríyà ọwọ́ àdìjọ wọn ń lùlù lẹ́ta mẹ́ta ìyàwó rẹ̀ wá jáde ọwọ́ ní ẹ̀ẹ́dàkùn ẹgbàmí àwọn ló ṣeré ìtìláfù àkọ ìdì táàkìdá bá ti lè yàtọ̀ nínú ilé inú ilé yóò gbóná kátó wá pé ìwọ tíyàwó rẹ lọ sọ́ọ̀sì ọwọ́ agbè omi wálé omi àdúrà ọwọ́ àwọn omi sí ọ lérí nínú ilé àtúntò àbájẹ́ mùsùlùmí gidi lókù báyà mùsùlùmí ọlọ́bẹ̀ yọ mùsùlùmí alásàlátù kọ́ni mùsùlùmí gidi báyọ̀ ò ní gbà wípé ìgbàgbọ́ tí wọ́n nú yẹn kọ́ni bá fún fìtì ìyàwó rẹ ní àbọ̀kọ̀ rẹ ìṣòro wa dé nínú inú fámìlì ìyá ìyàwó ẹ wá ń gbé ọṣẹ wá wọn wá ń gbé ẹbú wá nípa ẹ má wòran o ọyẹ kó ti dáa fún yín jù báyìí lọ o ìyá náà wá gbé e kalẹ̀ ìyàwó rẹ wá ń lò ó ọmọ pé gbogbo ẹni tí ó bá ní sòrò tí máa ń lọ lè kó o bá ń tọ́lọ̀ ń dá ẹlẹ́bọn wọn pè é ẹni tí ń sigi ńjọ́ tó bá sì ní sòrò yóò lò di igi ẹni tí ń sin omi ńjọ́ tó bá ní sòrò yóò lò di omi ẹni tí bá ń sin ògún ńjọ́ tó bá ní sòrò yóò lò di irin ẹni tí bá ń sin àlá ńjọ́ tó bá ní sòrò ìgbóni ọ̀lọ́jọ́ bá ọ̀dọ̀ àlá ló fi ní ọyí ta farakta fansọ́ọ̀bù tẹ́tà ti kírun tán ẹ farabalẹ̀ ẹni tẹ́ kírun tán fún yẹn wọ́n yí làrọ̀ bí ká farka ẹ wá wò wọ́n ran ẹ sì kírun lẹ́yìn rẹ̀ ẹ sì mọ̀ pé yíyí máa ń jó eré eku àtẹyẹ ẹ sì mọ̀ pé ẹni yìí ó ti bó ṣe wà yìí yíyí máa ń sa àwọn àwọn àwọn adarí kan ládùúgbò yóò máa lọ ìlú yóò máa lọ lẹ́sàkúrú sọ ẹ wá ń wò ran ẹ sì kírun lẹ́yìn rẹ̀ sónírun. So ẹni bá ti ní olùrànlọ́wọ́ mi yàtọ̀ sọ́lọ́hún kì í ṣerú ọlọ́hún lọ́dọ̀ fi ní ìyá kan àbùdù èmi nìkan ṣoṣo náà ní ká ẹ máa sìn wọ́n ìyá kan sàìn ọ̀dọ̀ mi náà ní ká ẹ wá ìrànlọ́wọ́ wá lérí gbogbo bùkátà yẹ yín bùkátà wa àdúrà láfi yanjú ẹ o èyí tó ń fún wa tá a lè gbé wọlé nínú ilé wa òun náà ni àwọn tó bá jẹ mọ́ oògùn ìwòsàn oyin ewé efirin àbójẹ̀díjẹ̀dí ọ̀pá yìí gbogbo àwọn yẹn ẹ̀sìn ọ̀tako tí ọba ti ní kó wàhálà bọ nínú ara rẹ̀ tàdáwọ̀ ìbádàlá anábìnrin ẹ̀sọ̀gùn wòsàn nílẹ̀ mùsùlùmí àrògùn herbs medicine àmọ́ àní rí ètò wọn fi kọ́ síwájú lé ẹ̀gbọ́n nìyẹn tọ́lọ́ lọ́wọ́n bá ní sọ wa anábìnrin tá a bá fẹ́ kí ṣètàn kọ́ mọ̀mọ́ wọlé wa Suratul Baqara ní ká mọ̀ sí kínú káwọn kà gbogbo àwọn tí wọ́n bá ní challenge nínú láti reconcile tí ó bá rọrùn fún wa ká máa taba kọ́dà ní dojoojúmọ́ ìgbà tí wọ́n fi kà láàrin oṣù díẹ̀ ọlọ́run bá fi dáadáa sínú ilé yẹn nígbà tí pèsè kalẹ̀ fún wa nù agbọ̀rọ̀ nígbàgbọ́ mi nínú ilé yẹn tí gbàgbọ́ bá ti yàtọ̀tọ̀ wàhálà ti dé ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa inú tí challenge tá a tún máa ń face láwùjọ wa òun náà ni káwọn ọmọ ó yà yàkuyà mọ́ wa lọ́wọ́ kọ́dà ẹlòmíì àǹfààní àmọ́ àfọwọ́fà lọ́pọ̀ bí ká neglect ṣe tẹ́lẹ̀ bí àwọn ọmọ inú ilé tí wọ́n bá ti yà sí àwọn ọmọ àwọn ọmọ yẹn padà dìdàkudà àwọn náà sì lọ́jọ́ ọ̀la wa kọ́lọ́mọjà ọmọ ọlọ́mọjà ó dìdàkudà níta kọ́ mójútó ni pé ọmọ yẹn bóun ni ó ṣe mọ ọlọ́run lẹ́gbàá tó bá mọ ọlọ́run ọba tán bóun ni ó ṣe wá kéwú tí ó fi máa lè sin ọlọ́run tó bá wá ti mọ ọlọ́run ọba sì tán bóun ni ìwà rẹ̀ ó ṣe dáa tí wọ́n fi máa pè lẹ́ni ọlọ́run tí ìwà rẹ̀ bá ti wá dáa tán ẹ wàá fún ní iṣẹ́ tí ó máa fi jẹun ó lè kàwé ó lè kọ́ṣẹ́ ó lè sòwò lẹ́yìn náà ẹ wá gbé jìnnà sáwọn ọmọ yìí gbogbo àwọn kan tó lè bọ́pọ̀ lọ́wọ́ jẹ́ bíi music bíi films àti gbogbo àwọn kan míì náà tí wọ́n fi bọ́pọ̀ lọ́wọ́ jẹ́ nínú àwọn challenges tó wà nínú family tá a rán lé ní almarot òun náà ní àárẹ̀ sẹ́ẹ̀rí àárẹ̀ èèyàn máa ya kò sẹ́ni tí ẹ sáré o ànẹ́bí iná sáré ọlọ́run ọba aláàfin oníwòsàn táàrẹ̀ bá ti dé nǹkan méjìlá ṣe á ṣe àdúrà àdúrà là kó tó kan dókítọ̀ family doctor family doctor family doctor ẹ máa bọ̀ ẹ máa bọ̀ o nǹkan kàn àti ọmọ pé doctor ọ kọ́kọ́ kí ọba tó mọ ibi tí ń ṣe ọmọ yẹn tó sì lè pàṣẹ kí nǹkan náà ṣe kí ni kókò lára rẹ̀ ó fi jẹ́ pé tí ẹni tí bá ṣẹlẹ̀ nínú ilé anábì máa ń gbọ́ wọlé àwọn ọmọ rẹ̀ anábì oní anábì oní Allahumma rabban nasi wọ́n náà ọba àwọn èèyàn láti fi bìlẹ̀ bá a sà wọ́n sà mọ́ ara yìí kú ní sùfìà ń tẹ̀ ṣáfì wọ́n sà fún ọmọ yìí lálàáfíà ṣìfà àná àtẹ̀sàbí láṣìfà ilà àṣìfà òkà kò sí ìwòsàn kan àfi ìwòsàn wọn lọ ẹ̀rí sẹ́yìn sẹ́yìn pé ìwòsàn ọlọ́run làwọn dókítà ó lò ṣìfà aláìgbádùn sákàmà ẹ má jẹ́ kí àdúrà máa wọ́n tí kankan bá ṣẹlẹ̀ láàárẹ̀ àdúrà wa ní kan ọmọ lóògùn àdúrà ní kan ọmọ lọ́sibítù àdúrà ní kan ọmọ màgbò so orí lẹ́yìn ìgbà tó bá ti wá màgbò tán tó ṣàdúrà tí àárẹ̀ yẹn bá tún wá exist táwọn yẹn wá ní ẹbọ lókùn tó máa sè ọ wàá sọ fún wọn pé wọ́n pè fún àkọ́ ọmọ lọ sàárè kó lè sinmi wájú ọlọ́ nítorí wọ́n padà kú náà ni wọ́n bá lóyún ètò ọlọ́lẹ̀ gbẹ́bọ tọ́sùn kan mọ́ nìyí wọn ló fi rọrí tọ́ padà wá kú sílé àárẹ̀ nì gbogbo fún rẹ àtàwọn ẹlẹ́tì bàjẹ́ inú ilé wa ẹ jẹ́ ká mójútó àláfíà ara wa ká má jẹ tẹkújẹ tá a bá fẹ́ sàárẹ̀ ká má wọ àwọn márùn-ún kí wọ́n máa kódà ọwọ́ fífọ̀ ká tó jẹun a gbọ́dọ̀ mójútó nulẹ̀ ọ̀yà dẹ̀dẹ̀ fọwọ́ yín ká tó jẹun kẹjọ́ máa wọlé lórí àwọn disease burúkú nínú àwọn ntàmójútó ní family mùsùlùmí àwọn ìṣòro tí ń kojú wa òun náà ní ìṣòro òṣì òṣì sẹ́rí òṣì general òṣì wà tí gbogbo àwọn aràn lédè yìí ẹnìkan tẹ sọ pé òun lówó sẹ́rí ẹni tí ń kówó politics jẹ olòṣì ni olòṣì ni owó rẹ̀ kí ń ná owó rẹ̀ kí ń ná yóò sì padà tòṣì ọ̀hún nítorí pé àwọn tí ń náwó àwọn ó ṣe sẹ́dẹ̀kítà ẹgbẹ́ kò lówó ọ̀rọ̀ òsì yẹn ẹjẹ́ amójútó kódà fún odidi baálé ilé kó sì kírun àṣùbà àtàkó tó lè daṣọ borí wàhálà ló ń fà lẹ́sẹ̀ yẹn tọ́rọ̀ bá ti níjọ́ ni wọ́n máa pẹ́ bàbá àwọn olówó ni ó fowó bá wọn jẹ́ ni lójú àwọn ọmọ yẹn dọmọ olórí ibú òsì lè ń sọ̀yàn di olórí ibú ebi tí ń pọ̀ ọmọ lọ gáréèjì tí wọ́n ran nígbó ọmọdé sasẹ́wó nítorí pé ó fẹ́ ra ó fẹ́ ra aṣọ ó fẹ́ ra fóònù ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹ jẹ́ amójútó ọ̀nà méjìlá wa máa ń gbà lówó nínú ilé mùsùlùmí o alákọ̀ọ́kọ́ ọ máa ṣe àdúrà lóru ó sì máa ṣàdúrà tó máa fi kalẹ̀ ó sì máa ṣàdúrà kó tó di pé asálámà asálámà alẹ́ fara mọ́ kó tó wí lẹ́yìn pàtàkì wọn tàtà yàtọ̀ àtàwọn tá a máa ń kà yẹn ọ tọrọ wá rísìkì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì fi lé ọlọ́run ó ní fábùtàgù indalahi rizqa ọlọ́run tẹ̀ bá wárí sìkì ẹ wá wá sọ́dọ̀ ọlọ́ ṣe rí ọ̀wá ní sàdúrà nìkan ó tún wá kẹsẹ̀ rẹ̀ jáde lẹ́yìn àṣùbà kí lọ́ọ̀mọ̀ wákàtí iṣẹ́ tí kàn ọba lọ ó tún nàmá mi tọkàn ọba yá ó tún wá mi umu àtàbù ni wọ́n jọ máa dìsáyìn ibo láti máa rówó o ọba wọkọ̀ rẹ̀ ràn tí sọ pé ọ̀sán mọ̀ pé òun kò sí kọ́sọ́mà ni ọ̀sán pé kò sówó ni àwọn òun òrìṣẹ́gbà ni kò sí tó ní báyìí lélẹ́ ọmọ lọ ẹ̀kúlé kó lè bá wọn ṣe iṣẹ́ joy mount ọ lọ wẹ́rẹ́ ní àwọn àdúgbò kan tí wọ́n ti mọ̀ ọ́. torí pé torí pé ọ̀fẹ́ káàdì rẹ̀ ó tú ọyẹ ní òjò ọ̀fẹ́ jáde bá wá jẹ̀ kó sínú ilé náà kí lọ́pàdà sílẹ̀ àti ìdáwà tó ọ̀fẹ́ kó tú ìyá padà wá tú tọ́lá àwọn ọmọ rẹ̀ yóò jáde bóde pé bí ń pa wọn ìyàwó rẹ̀ ó sì lọ àti ìrẹ́tọ̀ fẹ́ kótó yóò padà wá tú kúkú wá lọ bí tí wọn ti mọ̀ kó lè ṣiṣẹ́ ó lè fẹ́ bọ́mọ jẹ́. àwọn haúsá tó bá ti di pé nǹkan ṣe dé báyìí yóò ṣe ra kíní tí wọ́n fi kíní wíbẹ̀rù yóò ṣe ra eh, pọ̀pọ́ yóò ra wẹ́tàmílíọ̀n wẹ́tàmílíọ̀n dọ́là ní ọ̀dẹ̀ eh, náírà yóò gé sí márùn fifty fifty naira èló ló jẹun ó ti jẹ́ two hundred ìwádìí òkúlẹ̀ ọ̀wá kadara náà lọ́mọ báyìí ẹni tó sì gbìyànjú tó gbowó níparí oṣù ó sì ṣètò kádàrá kadara wájú orówó nígbẹ̀yìn oṣù ẹni tó sì jáde náà kádàrá kọ́ mọ́ rówó náà nígbẹ̀yìn oṣù náà ni ó padà sí kíni ni ó padà kọdù ẹ wá ń fọ̀rọ̀ jíjẹ mú mú ṣeré orí burú ni ọmọ pé tí ọba ti ṣe owó nínú inú ma gbóná kara àwọn ọmọ kara kara ibi tá a ti jẹ tá a ti mu ọlọ́run níjó di o àwọn tọ́nà ti dín fún ọlọ́run sínú fún wa ọlágbára ọlọ́run inú tí máa ń dá wa lálẹ́ nílé mùsùlùmí ó ní iṣẹ́ obìnrin obìnrin lòun fẹ́ lọ lè ṣiṣẹ́ amadulmara ibi alọ́ládé òun jẹ́wọ́ kí ló dé tóbìnrin fẹ́ fi lọ lè ṣiṣẹ́ tọ́lọ́run bá sì ní wàhálà lè mọ olúdi làwù rísíkù òun wákìsíwá tó ń nà fẹ́lẹ́ máa ọlọ́run lẹ́yìn ohun tí wọ́n bí máa fún ẹ̀ máa fún ọ ní rísíkù ẹ̀yin lẹ́yìn máa ra sọ fún wọn èyí lẹ́ẹ̀ mọ̀ra ń jẹ fún wa òun kà máa jí yọ́ọ́ máa tọ́jú ọmọ yọ́ọ́ máa tún léṣe yọ́ọ́ máa ṣe náfìlà yọ́ọ́ máa kéwú yọ́ọ́ kà máa kéwú káàkiri jẹ kéwú tó bá kéyẹ yọ́ọ́ wá kọ́ àwọn ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wà lẹ́nìí wọ́n ní ẹ ọkọ̀ àwọn ọ̀kọ́ wọn kéwú ọkọ̀ àwọn ọ̀kọ́ wọn kéwú bóòlù ọkọ̀ ló sọ̀rọ̀ kí ló ní tí wọn náà jáde lọ́dọ̀ sísà kan tó ti kéwú mọ́dásà àwọn obìnrin kò lè kéwú láti wá fi tọ́jú àwọn ọmọ ẹ̀ kò lè sinmi lọ́jọ́ alẹ́ obìnrin ìpìlẹ̀ ni pé waqarna fi buyutikunna ẹ wà nínú ilé wala tabarrajna tabarrujal jahiliyatil ula ẹ gbọ́dọ̀ jáde tàwọn aláìmọ̀kan káṣíẹ̀ pé ẹ fẹ́ jáde sẹ́kọ̀fẹ́ ayọ̀ yẹn balance kò jẹ́ àkọ́sọ́ fún wa pé obìnrin tó bá ti wọnú ilé àwọn tí wọ́n jẹ́ wọ́n ní ah, pípa dé tọ́ba ti wọlé látọjọ́ bí látọjọ́ ìyàwó báyìí ìpàdé di aláìra wọn níta ní í ṣe bẹ́ẹ̀ láwùjọ yín ẹ fún wa ní àdírẹ́sì ilé wọn ìrọ́ náà ni wọ́n fi máa sún náà jẹ ọlọ́run tẹ́ ẹ máa jáde ẹ jáde pẹ̀lú jẹ̀lúbà ẹ má jáde pẹ̀lú aṣọ ara ìzóbìnrin lè ṣiṣẹ́ kí ló fà tó obìnrin fi lè ṣiṣẹ́ ìpìlẹ̀ obìnrin ò ní bùkátà tí kò ṣiṣẹ́ àmọ́ nítorí bọ́yọ̀ kú ilé wọn tẹ́lẹ̀ náà wọn ò gbẹ́tẹ̀sùn ilé àwọn ọkọ náà tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ lé wọn jáde tìgbẹ́ ṣe àmọ̀ pé yọ jẹ àwọn ọmọ jẹ ó lè wá nǹkan kan tí wọ́n máa ṣe wọ́n ti fọ́ọ̀sẹ̀ ó lè wá nǹkan kan tí wọ́n máa ṣe tọ́lọ́pàá tí ń fún náà ló ti dìfọ́ọ̀sẹ̀ àbí afẹ́kẹ́ bí ọpa lẹ́yìn náà ọkọ rẹ̀ ọ̀yà ahun kò sì fún lẹ́tọ̀ọ́ ẹ̀ ebi sì ń pa kò sì fẹ́ kọ́ lẹ̀ nítorí àwọn ọmọ yóò wá tí wọ́n máa ṣe torí kò ní kúkú ebi o lẹ́yìn náà bàbá rẹ̀ àti ìnáwó bàbá rẹ̀ àtìyá ẹ̀ ọrùn rẹ̀ lọ́wọ́ obìnrin wa dìde ní ìsànà ìnáwó bàbá rẹ̀ àtìyá rẹ̀ ìwọ ń mú yín kìí ṣe dandan lérí ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá ń ṣe é ń ṣe dáadáa sí ọ ni náà fílà mi àmọ́ ìwọ kí wò ó ṣe dáadáa sí bàbá rẹ̀ kó fún lówó kọra ògùn fún kọra sọsù lọ́rùn dáadáa ni fún ìwọ tó sísà yẹn àwọn bọ́dà kan wà ń gbòòrò sí ni ọ ní ṣiṣẹ́ ó bàbá rẹ̀ ò sì ní í jẹun ìyá rẹ̀ náà ò ní í jẹ wọ́n wá ní tí wọ́n bá jẹ síwájú ọmọ pé ọmọ tó bá jọkùnrin tó jóbìnrin bọ́sà àrùn ni ọba gbà ọ gbọ́dọ̀ gbàrú kí ibi ọmọ pa àwọn arúgbó ẹ, òbí ẹ̀ lọ́jọ́ alẹ́ òun ló bì ẹni bá sì bì ni àníjọ́ dààmú lọ́jọ́ alẹ́ nítorí dáadùn ní káwa ọkọ ká máa gbìyànjú ká máa ṣe dáadáa àna wa yóò máa jẹ́ dáadáa sáwọn wa. tígbà wa ò bá wa kàn ọ wà á wà nǹkan kan tí ó máa ṣe tí ó máa fi tọ́jú bàbá dàtí yẹ torí dandan ni lérí ẹ àwọn iṣẹ́ tóbìnrin máa wá ṣe ọ wà iṣẹ́ tóbìnrin yẹn ṣe ọ wà torí àsìkò mi obìnrin lè teach ní sukùl tẹ́lẹ̀ bàbá rẹ̀ tẹ́lẹ̀ bá sikiri ó lè dálé kọ́ ọ mọ́ṣáláṣí àbí níbì kan kọ́ ọmọ kọ́ àwọn obìnrin ẹgbẹ́ ó sì máa gbowó sọ ẹ̀ obìnrin ó lè gbẹ̀bí oyè mẹ́tì dọ́kítọ̀ tọ́lá àfẹ́ káwọn obìnrin kiri yó ká máa wo abẹ́ àwọn ìyàwó wa ká tó wá pa àwọn ọkùnrin kiri yó. obìnrin bó ṣe wáyé ó lè máa hun aṣọ ó lè máa rán aṣọ àmọ́ gbogbo iṣẹ́ tóbìnrin ó ṣe májèmú tó wà ń bẹ̀ ni pé ó gbọ́dọ̀ gba ìtọ́jú ọkọ ẹ̀ torí pé ń ṣiṣẹ́ lọ́kọ wa rí tọ́jú kò sì gbọ́dọ̀ gba ìtọ́jú àwọn ọmọ ẹ̀ nítorí pé torí ọmọ náà láti ń ṣiṣẹ́ táwọn bá ti wá dìdàkudà owó tí wọ́n pa ń bi tí olóhùn lọ náà kò ní rán wàhálà mọ́ kò ní lè rán wàhálà tó ti dálẹ̀ nígbà tí o sí lé ó kò lè lágo mẹ́rin àbọ̀ ó lè lágo mẹ́wàá bó lọ́mọ ṣe jẹ́ bó ṣe mọ ibo lórin sí kọ́mà obìnrin ò sì gbọ́dọ̀ ṣiṣẹ́ tí ó gba jàlibáàbù lọ́rùn onítọ̀hún ó sì wọ́n ó sì wọ́n kọjú sọ́lọ̀ gbogbo àwọn aláàjì àwọn àwọn mùsùlùmí tọ́nà wọn bá kẹ́ tí wọ́n láǹfààní tán lè fi fáwọn obìnrin níṣẹ́ wọ́n tó máa sọ fún wọn pé àwọn èlò jàlùbáàbù ń bí o ọ wà á lè torí pé ọ fẹ́ jẹun kò lè wọná ọ wà fi iṣẹ́ tí ọgbà jàlùbáàbù lọ́rùn rẹ̀ lẹ̀ ọ wà lọ lè wá yìí tí ẹlẹ́gbẹ̀ẹ́ kẹjẹ́ mu tó ọmọ sí ọ wà bí ọlọ́run lérí ẹ̀ nígbà wọn ọlọ́run mo wá fi ti ọ̀fẹ́ lẹ̀ mo wá ṣe ń tọ́ fẹ́ yẹtẹ́ mi fẹ́ mi wá ṣe fún mi bí ọlọ́run ti ṣe fún yà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa iṣẹ́ obìnrin ọgbọ́dọ̀ gba sọ́lá àwọn atẹ́tọ́bìnrin ò lè ṣe kóbìnrin ọmọ gbálẹ̀ títì kóbìnrin ọmọ gbálẹ̀ títì ìyàwó rẹ tẹ́lẹ̀ ẹ fẹ́ build your islamic home ni wọ́n ń gbá títì ẹ lè wá sẹ́mi iṣẹ́ mi nìkẹ́ wa ìyàwó rẹ ó wá wọ ó fi cape ìjáàbù kónkóló wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ ní kọ́mpìnì pẹ̀lú àwọn ọ̀daràn ẹ̀jẹ̀ àtàkùn wọn lọ́daràn tí wọ́n máa bu tíì fún md tí wọ́n máa béèrè pé ṣé ṣúgà dùn md ọ̀pọ̀lọpọ̀ táwọn obìnrin òdúró ṣe nínú ilé ni wọ́n padà ṣe ń ta o aṣọ ọkọ tí ò lè fọ nílé yọmọ lọ lè fọ ní kọ́mpìnì oúnjẹ tí ò lè dáná fọkọ nílé yọmọ lè dá fún ọlọ́run ẹ dákun tó tó lọ́wọ́ bá wa ẹ ọlọ́run kò sànù wa alọ́kùn nínú àwọn challenges ta nínú family ó ní àìbímọ gbogbo àwọn tí ó ti bí ọlọ́mọsáfà sànù wọn. anabi zakariya ó ní inni wahana al'adama minni washta'ala ar-ra'su shayba walam akun bi du'a'i rabbi shaqiya. egun ara mi ti tẹ̀ wọ́lọ́ gbogbo ọrùn dúdú tó wà lára mi gbogbo ẹ̀ ti di funfun. èmi sì fẹ́ bímọ èyí sì nífàdúrà lẹ̀ mo sì mọ̀ pé ó jì ń bímọ èyí sì nífàdúrà kí n wá dá bímọ ìní sàdúrà ti ń dọ lórí ibú ó sì takùtọ̀ lọ́lọ́rùn ọlọ́sẹ̀ ní nánú bàṣírù kabi gòlámi ismuhu Yahya ọlọ́run bá ní ìwọ Zakariya máa wá lọlé lọlé súnmọ́ ìyàwó rẹ̀ wọ̀kánà tìmọ́ra àtúhù àkìrọ̀ ìyàwó náà àgànnì tí ò lóyún rí ó ti wá darúgbó dọ̀kúdọ̀kú àtiwájú àtẹ̀yìn rẹ̀ ó ti di pahada ọlọ́run bá ní máa lọlé ó bímọ wọ ọmọ tẹ́ bí ẹ tí ì bára yín lásìkò lérí ẹ èmi ọlọ́run sì ti sọ lóko orúkọ rẹ̀ ní yàyà agbára wà lọ́dọ̀ ọlọ́run orúkọ rẹ̀ ní kíni yàyà a àdúgbò kankan yìí láti wà pé ọlọ́run bá ọ̀hún aṣọ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ ni jẹ́ bẹ́ẹ̀ ni ó sì délé ó súnmọ́ àyà ìyá sì lóyún ìyá sì bí yàyà gbogbo àwọn tí wọ́n sunkún lọ́wọ́ báyìí ọlọ́mọ sábà dá wọn lóhùn tọ́ba ti wá di pé challenge yẹn dé ẹ má jẹ́ òtún yín ká o ìyàwó Aisha ò bímọ o anabi sì fẹ́rẹ̀ anabi sì kíni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lẹ́nu tí ìyàwó ọba bímọ bọ̀rọ̀ wọn ò wá kórìíra rẹ̀ òun ni òun kí ó sì fẹ́ dín ọlọ́wọ́ bá ní òtí ìṣètàn pé àsìkò sí kíni àsìkò tó Aisha ò bímọ wọ́n sì bí anabi pé ta ni o fẹ́rẹ̀ dùn láwọn ìyàwó rẹ̀ ọ̀kan náà sábà ló pa anabi sí kọ̀rọ̀ òun ní dákúndákúndá ta ló fẹ́rẹ̀ dùn láwọn gbogbo àwọn ìyá tá ń dojú tá ń da kíní <laughs> Ah, Aisha tó Aisha mo fẹ́ràn jù láàrin wọn Aisha sì bímọ. a jẹ́ pé tí true love tí love gidi bá wà àyẹ̀bímọ ò ní kí love yóò kú lẹ́mìíyàn ẹ̀yìn máa bẹ̀ lọ́wọ́ bá a láàyè lẹ́yìn náà tó bá ti fẹ́ pẹ́ ńlọbi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó lè fẹ́ yàwó mi à ń bọ̀ wá bẹ̀ wọn ló ń fi parí ọ̀rọ̀ ẹ̀rí àní bínú sáàrin àní bínú sáàrin níparí ọ̀rọ̀ mi lábala ní ti ń da ilé rú òun náà ni atọ́láàf anafsi ká ti kọ́ra wálẹ̀ nínú ẹ̀mí ká sì máa fira wálẹ̀ àsìtúká atọ́láàf nafsi àsìtúká tí ọkọ máa béèrè lọ́wọ́ ìyàwó pé ẹ dákun kálukú ti ní kíchìn rẹ̀ títí ń dáná o ẹ dákun sẹ́ni ọmọ ẹ̀gẹ́ <laughs> ẹ gbọ́dọ̀ rí alùbọ́sà tẹ lókun sọ fún ìyá rẹ̀ ó ní kó fún mi lálùbọ́sà tó lókun <laughs> ẹ̀gbọ́n rí wọ́n dá ètò wọn dáadáa lọ́tọ̀ọ̀tọ̀ ee Allahu akbar wọ́n ń jọkọ àtìyàwó lójú àwa wọ́n èyí sì sọkọ àtìyàwó nulẹ̀ kí ni màá ń farú aburú báyìí àgbàgbọ́ yẹ̀sìn náà àyọ̀mọ̀ nínú tí màá dá wàhálà lẹ̀ nínú ilé òun náà ni kọ́kọ́ kí kábíyèsí lérí mídíà tv satellite phone nínú àwọn wàhálà tá à ń kojú lọ́wọ́ báyìí àbútí jáde látàárọ̀ ìyàwó rẹ ti retí rẹ kó dé gbogbo ẹjọ́ tó fẹ́ rò fún ọ tí o sì kọ́ yẹn máa tẹ́tí gbọ́ ẹjọ́ tóbìnrin máa ń rò súnà ni gbogbo àlà kàdísì kan tó gùn rẹ pẹtẹ báyìí tọkàn náà àwọn ìyàwó ànábì ti ń ro ẹjọ́ kan fún ànábì ànábì farabalẹ̀ tó fi ro tán kí ló dé tá a kọ́ṣẹ́ ànábì náà èmi ọ̀ máa ń súnà tá à ń ṣe tá a kọ́ṣẹ́ ànábì ọ̀ wá nígbó ẹjọ́ rẹ̀ ó dé ọba tún bẹ̀rẹ̀ fóònù ọba tún tẹ̀ gbogbo ohun tí ń sọ ọ̀gbọ́n kankan ọkàn ní yẹs ẹ eh, yẹs ẹ eh, yẹs mo ti ẹ eh, mo ti gbọ́ ẹ ẹ fèsì àní kí ló sọ <laughs> kí ló sọ lẹ́ka ẹ gbogbo ohun tó ń bá ń bá bọ̀ tó bá ti dẹ́nu ọ̀nà kọ́ pa fóònù rẹ̀ kọ́ wa kó fi náfìlà alẹ́ kọ́ wa lọ lè jókòó ti wájib ọ̀ranyàn wa ashiruhunna bil ma'ruf ọwọ́ àjòkótì ọlọ́fẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ẹ mo fẹ́ sọ pé ìyá kàfílà ewúrẹ́ rẹ̀ ó bí akọ àti abo lánàá sọ fún pé tíwọ̀ bá gbọ́sùnà yìí ọkàn jágbe mọ̀ pé kí ni búra dára da ìtọ̀ wa ń bá mi sọ̀rọ̀ yìí kí ni tó mọ̀ wé àmọ́ tàbá gbọ́sùnà yìí kílẹ̀ sílẹ̀ báà ọ̀nà ọwọ́ abíọ́kọ̀ àtàbó ìbejì wọn ń pè é ah, ọlọ́run fàlùbáríkà sí yóò fi rí kárí ìbò yóò sì dákẹ́ wọn náà ọ̀dàrú ẹ̀ ó ti yé kó wọn náà kó lè bá bí fún wọn náà inú rẹ bá ti wá dùn tán ó ti sọ tó fẹ́ sọ ọ̀rọ̀ mi tún fọ́n ní jù bẹ́ẹ̀ lọ ẹ gbà wọ́n láàyè obìnrin tí ò bá tí ò fún ó yẹ ìmọ̀ wọn dà wọ́n làmú. ìwà àsìkò tó ń filẹ̀ tó ń fi ń gbẹ́jọ́ yẹ ó ṣe déédé àsìkò tá ànábì náà filẹ̀ ti fi ń gbẹ́jọ́ ọ̀kan ní àwọn ìyàwó ẹ̀ wà àlùwàkùtù àjùrà àsìkò yẹn lọ́wọ́ sàn lẹ́sàn rẹ̀ nítorí pé tinú dùnú ni nídìí bẹ́ẹ̀ kádàkùn tó lè lọ́wọ́ ọba gbogbo àwọn obìnrin tá a máa ní àwọn ọ̀rẹ́ lérí group whatsapp uh, àbí eh, group bíṣẹ́ àbí ń gbà mí group alcohol ó ti yé wọ́n ti wá wọ́n ti àwọn ọkùnrin àti obìnrin lọ́wọ́ nínú nínú whatsapp àdáwò ńlá ni o àdáwò ńlá ni o kéèyàn máa bọ́ ọkọ ọlọ́kọ sọ̀rọ̀ bí ìgbà tí ń bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ mùsíbà yẹn ti ó ti wà lára wọn obìnrin ọlọmọsàjà tó bá lọ́dọ̀ Ọlọ́run ọba kódà ó kù díẹ̀ káàtó ẹ dàpọ̀tò ẹ já lo mídíà fún dáadáa ni ẹ má já lò fún aburú níparí ọ̀rọ̀ mi níparí ọ̀rọ̀ mi láti ṣẹ́gun márùn tó kù tààdùdù zawjaati tààdùdù zawjaati nínú tí máa ń fa problem nínú fámìlì mùsùlùmí tó yẹ ká ń wá ojútùú sí òun náà ni polygamy polygamy bí mo ṣe sọ yẹn ó yẹ àyà ọmọ mi ò sì ti já <laughs> àtúndébi tàbí gbogbo yìí tẹ̀sán látàárọ̀ yẹn túndébi básìkò ṣe òǹkọ́ wa ha tó ẹ wàá lo ìṣẹ́jú márùn-ún yẹn pẹ̀lú yọ̀ǹda lọ. ṣé ẹ rí polygamy ó ọ̀kan nínú wàhálà tá à wa àti lágbàlá ayé tó kù ṣé ẹ wá rí polygamy ọlọ́wọ́n bá àlá ó fi sínú Quran nítorí wọ́n sì kì í ṣe wàhálà tọ́ha ma anzanna aleka ita itasukọ ọlọ́wọ́n bá ní aṣọ kur'an kalẹ̀ kẹ́lẹ́ bá a dé lóríire gbogbo ntọ́ wa ń bẹ̀ tẹ́ ẹ bá ti ń ṣe é dé lóríire ntọ́ wa ń bẹ̀ kò sí ìtẹ́ torí ẹ̀ dé lórí ibú. òdìgẹ́mì ọlọ́wọ́n bá ṣe ní àánú fún gbogbo àwọn opó tí wọ́n ti kú tí wọ́n ọ̀rọ̀ kọ̀. òdìgẹ́mì òun náà ní ká fẹ́yàwó ju ẹyọ kan lọ. sẹ́rí gbogbo abáṣe wà ní ayé yìí la. Mm àmọ́bi à ń lọ àmọ́bi à ti ń bọ̀ àwa nù ayé ìgbà tá àwa nù òkùnkùn ńbẹ nù wọn tá a jọ wà ń bí lọ́dún tó lọ táwọn ìyàwó tiẹ̀ ti wà nílẹ̀ báyìí tọ́lá àwọn ìyàwó rẹ̀ tó wà nílẹ̀ yẹn àwọn obìnrin yìí yóò da kámọ́jì wọn dààmú nítorí pé màkàmàkà ni nítorí kan àwọn tó ń wò pílánì fún ó lè padà wá kàn wọ́n náà bí ọba sì kàn ọ́ ó lè kàn mẹ́ ó lè kàn àbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ ọlọ́run gbé kalẹ̀ àbáyọ fáwọn widows ká lè mú wọn fún àwọn èyí tí wọ́n wà lé tí agbára bá sí kíni agbára bá wà agbára kíni jama sexual ability financial ability agbára ara tá a máa fi lásìkò àti agbára tí wọ́n máa fi jẹun tí wọ́n máa mu tí wọ́n sì máa wọṣọ èyí ṣe túláàsì ní kọ́kọ́ ní kó tó ṣe polygamy o wọn kọ́ sí wọn sọ kó orílẹ̀ tó fi sí ni wọ́n sọ torí obìnrin ọ̀sọ̀ fún ọ ṣé ilẹ̀ tó yẹ kọ́ ra ọ̀ọ́ra lẹ̀ ṣé ìyàwó kejì lọ́kàn ẹ wá ní kọ́mẹ́ẹ̀rì wá bí wọ́n ti sọ fún pé ètò ìmọ̀ àmúwá sí bòlígàmì ní ká ra lẹ̀ ká kọ́lé. à ń sọ̀rọ̀ jamal islam ewu islam ní bòlígàmì àwa tá a wá ń ṣe é àwa yẹn ká lè ṣẹ́kì ara wa bí ó bá jẹ́ ìyáálé ní ń dàrú yóò sì jẹ́ ìyàwó tí wọ́n fẹ́ àbíkọ́ jẹ́ ọkọ ní ń dàǹkan rú táwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a bá dúró déédéé polygamy a rí i pé rahmatun min rahmatillah àánú kan ìgbádùn kan nílé ayé tọ́lá òun fi sinú koran lẹ́yìn náà àwọn ti fọ́ sí wọn ò ní fẹ́ dán o ọ̀sọ́dọ̀ kan tí ó pé òun fẹ́ kó lọ́mọ mẹ́rin wọn náà sì lè ní ti fọ́ sí lọ́la bóyá àbúrò àbẹ́gbẹ́ ẹ̀ ẹ̀ tọ́ba ti ní polygamy ọ̀dà kò ní síbi tí ó wọ̀ kò ní síbi tó ṣe kíni tí ó wọ̀ lẹ́yìn náà àánú ló jẹ́ fún gbogbo àwọn obìnrin tọ́rẹ̀ àfẹ́kọ̀kọ̀ wọn kọ̀ wọ́n lẹ̀ afẹ́kọ́ fẹ́mi kí wọ́n jọ máa tọ́jú ẹni tọ́rẹ̀ lẹ́yìn náà àánú ló jẹ́ fún gbogbo àwọn àgàn tó lọ́n ti pámẹ́nẹ́ǹtì fáwọn òní bí ọkọ rẹ̀ sì fẹ́ lọ lè wọ agúnlẹ̀ àwọn ni wọ́n wọ agúnlẹ̀ ìwọ náà fẹ́ yàwó mi kó bímọ fún ọ oyé kí ọ wá fi ìyá yẹn lẹ̀ pẹ̀lú kádàrá rẹ̀ wọ́n lọ lè wọ agúnlẹ̀ lẹ̀ wọ́n torí pé kò bímọ àánú ló jẹ́ fún gbogbo ọkùnrin tó ní agbára ju ìyàwó tó wà nílé lọ ó sì mọ̀ pé tí ìyàwó tó wà nílé yìí tí ó bá ti fún un láàyè òun lè padà wá máa ṣiṣẹ́ òun ṣe sìnà má ṣe sìnà kúkú fẹ́ ìyàwó mi tágbára bá ti ṣe kíni tágbára bá ti wà ìyàwó ti ilé lẹ̀ yẹn òun náà ó sì wá gbà pé ọkọ mi lóòótọ́ agbára obìnrin méjì mọ́ fún àbí mẹ́ta ẹ èmi nìkan ò ká lẹ́nu mo wá yọ̀ǹda ẹ̀fẹ́ lomi kẹ́ má bàa ṣe sìnà torí tẹ́ bá ṣe sìnà ìbínú ọlọ́run bọ́ wọnú ilé kò sẹ́ni tí ń ṣe sìnà tí máa ń darí wánú ilé tí ilé rẹ̀ ó tòrò ó lè jálé olé ó ti yé ó sì kíkọ àwọn ọmọ àtìyàwó tiẹ̀ sílé sìnà máa ń tàyàn ló sì ni sìnà sì máa ń sọyìn dá láàárẹ̀ ọjọ́ alẹ́ torí kọ́kọ́ rẹ̀ wọ́n bá ṣe sìnà arábìnrin dáadáa yìí yóò sì wá gbà ìpè kó sekínì kọfẹ́ lomi lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan bẹ tí wọ́n ti wọ menopause àfáà sì fẹ́ bímọ ọmọ méjì náà lọ́wọ́ alẹ́ sàmùfù kò lè lóyún mọ́ ẹ̀hẹ̀ yóò fẹ́ lomi kìdí mùsùlùmí ìfẹ́yàwó jẹ́ yàwó kan lọ àánú ló jẹ́ fọkùnrin àti fóbìnrin afáàyè wa lọ lè fẹ́ ìyàwó tí wọ́n hàn lè mà òjò gbádùn láàárọ̀ òjò gbádùn lọ́sàn èpè láàárọ̀ èpè lálẹ́ bàbá rẹ̀ àti ìyá èébú ó wá bẹ̀rẹ̀ ìgbésí ayé pákánleke ọ̀gbádùn ayé pẹ̀lú márìjì wọ́n ní kó má kọ arábìnrin yẹn tí ọ̀dà yẹn lẹ̀ tó bá kàn án lẹ̀ lómìnira ó tún he ọ̀kan tó àwọn ẹni rẹ ó ní àkàfọ àlùtọ̀ lẹ́kàá ó ní ìyàwó mi ò dá mo sì mọ̀ pé ọ̀dà àbí mi ò ní kọ́lẹ̀ tí n bá kọ́lẹ̀ fàwọ̀rajà ni ẹlòmínú ó tún rí ládùúgbò kan àlùmọ̀ kan ni ó tún wá fẹ́ tálùmọ̀ yẹn bá wá fẹ́ yóò wá kan àdánwò yóò wá jẹ́ mi tí mo kọ́lẹ̀ ni mo sì sábà bí àdánwò rẹ̀ ìwà ní kọ́lẹ̀ sẹ́rù obìnrin tí ń gbọ́kọ́ lójú ẹ ẹ fẹ́ yàwó ara rẹ̀ wà balẹ̀ tí wọn bá fẹ́ fẹ́ yàwó mọ́tò fẹ́ rúwẹ́ o <laughs> mọ́tò fẹ́ rúwẹ́ o ọ farabalẹ̀ dáadáa pẹ̀lú àdúrà ọ wà fẹ́ ẹlẹ́sìn ó rí automatically àwọn obìnrin máa ń jówó ara wọn òun náà kàn bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa bí o bá ti ṣe dáadáa kádàrá tiẹ̀ nù ọ máa bá a má lè jẹ tó bá ti lo ọ̀sẹ̀ pákánleke tán lọ́dọ̀ tiẹ̀ ọ wà lọ lè lo ọ̀sẹ̀ ìgbádùn ayé rẹ̀ wà balance ọ máa wá fi súnmọ́ lọ́wọ́ ọmọ fi ṣe kiri ọmọ fi súnmọ́ lọ. tàbí ní ìbáàdà ìtọ́lọ̀ ń fẹ́ ni àbí àgbọ̀lọ̀ ń fẹ́ ká máa kọ̀ wọ́n lẹ̀ torí bá ṣe wà bá kọ̀ wọ́n lẹ̀ wàhálà ti bá wọn. obìnrin tó bá ti kọ́ lẹ̀ àwọn obìnrin kan bẹ́ẹ̀ sùn wọ́n lẹ̀ wọ́n fẹ́ kọ́kọ́ lẹ̀ mo ní mọ́mọ́ kọ́kọ́ lẹ̀ owó lé wọlọ́sàn owó ná wọlọ́sàn owó akólẹ̀ wọlọ́sàn owó lọ́mà ẹ̀mọ̀ responsibility owó nepa ìwọlọ́sàn ọ̀sán wọn school títí tọ́ ọmọ òfin jáde yunifásitì ò tó bẹ́ẹ̀ ibo ló ti ọlọ́fẹ́ kọ̀kọ́ lẹ̀ ọfẹ́ lọ lè wo àdánwò ni ẹ̀. Ah, ah, àwọn ọkọ obìnrin tó wà ta ni wọ́n mọ iye ọkọ o gbogbo àwọn eléyìí náà wà lé ọkọ yóò mọ iye ọkọ o ẹ má dáhùn ọmọ yìí rẹ wọn kàn parọ́ ni o àwọn tí wọn ò sí lábẹ́ ọkọ ni wọ́n mọ iye ọkọ nídìí bẹ́ẹ̀ àní nídìí fọ́sùnú lé wa o ẹ̀yọ́ bàyá mi níparí ọ̀rọ̀ mi obìnrin mi ó kórìíra polygamy débi pé ó sì máa ń tẹ́ńbẹ́lú àyàkọ́ra. ذلك بأنه كذبوا ما أنزل الله فأحبط أعمالهم ọlọ́run bá ní ẹni bá kórìíra àti mọ́kọ́ sínú koran wọ́n sì bàṣẹ́ jẹ iṣẹ́ ìdúmí ti bàjẹ́ bẹ́ẹ̀ sí wọn látara kúrúhún ṣẹ̀rẹ̀ẹ́ ó kórìíra rẹ̀ pé wá ìtọ́lọ́run fèlè sínú koran ó wá ṣàbòsí fáwọn wọn ni yóò máa sọ pé wọn á gbọ́kọ̀ ọ̀hún wọn á gbọ́kọ̀ ẹ̀ báwo ọlọ́run ní mọ́tínà ọlọ́run lẹ́yìn méjì lẹ́jọ́ ní ọ̀sùn lásán ẹ̀mẹ́ta lẹ́jọ́ ní ọ̀rùbá ẹ̀mẹ́rin lẹ́jọ́ ní ó lè fà gbọ́kọ̀ ẹ̀ gbọ́kọ̀ ẹ̀ báwo lọ́mọ lọ́jọ́ kan kí àdúgbò wọn gbọ́kọ́ ọ̀dà ló gbọ́ pé ọlọ́ọ̀ni má ti ná ẹ̀yin méjì lẹ́ẹ̀dì mẹ́yọ̀ kan bọ́yá pẹ̀lú tukura nìkà ẹjọ́ nílé o kádàrá ti inú ọlọ́ọ̀ ló sì mọ̀ ìtọ́ da fún nínú ayé ẹ wọ́n lọ rò pé single lọ da kọ́jà pé orí ibú lọ́wọ́ ń bẹ̀ fọ́ wọ́n lọ rò pé kò ní sì kẹta sì kẹrin ọ̀dà kọ́jà pé ibẹ̀ gan ni gbádùn wà fọ́ ìwọ kan béèrè gbádùn ayé lọ́dọ̀ ọlọ́kọ́ lọ́hún fi lọ́sibítọ́ bá dà kí ẹ ti kọ́ sọ fáwọn ọmọ yín ipe àyímọ́ o ọlẹ́dẹ́ ọlọ́kọ ọlẹ́yàwó méjì lọ́fẹ̀ẹ́ o dáadáa ni ó bèrè lọ́wọ́ lọ́hùn àwọn tá a sì ṣe súnà dáadé ọkọ káwa náà ṣe dáadáa débi pé yóò mọ wọ àwọn èèyàn ṣe ọ lágbára kò sówó kò sílé ọlọ́fẹ́ ṣe súnà ṣe súnà lọ́fẹ́ bídà ọfẹ́ ṣe máa ṣíyà ọfẹ́ ni ó ti páàkì ọ̀kadà náà ọ̀kadà náà ò ṣiṣẹ́ dáadáa mọ́ lọ́wọ́ ní sars àná ti múra mọ́síná mo ní mọ́síná kọ́ ni wọ́n ṣe máa ń pè náà bó wàá ní ètò ní inṣàlá ní inṣàlá kọ́ èló lòún rí lóṣù má dọ̀rọ̀ rú àwọn kan ń dọ̀rọ̀ nínú àwọn bọ́lọ́dàsì ní àwọn tí wọ́n kórìíra ẹ̀sìn yẹn fi wá ń fẹnu sáátà polygamy wa ní ilé olórogún ilé ìyá ilé wàhálà irọ́ o nítorí wọ́n ti wá ní Quran dáadáa ó mi yàn lọ́ọ̀ni ẹ̀ mú mi bó ṣe dáa tó téèyàn bá ṣì mu yọ̀pọ̀ àyàn lérí nídìí bẹ́ẹ̀ àwa tá à ń ṣe kálẹ̀ bẹ̀rù Ọlọ́run ká ṣe dáadáa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 وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا قلنا قباني سامو لباني سروا على سري adọ́gbọ́n fún ọlọ́run bá lórúkọ àwọn fọdílọ́sọ̀rọ̀ imam Qamardeen Yunus Akorede tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti di wákàtí méjì sẹ́yìn nǹkan tó ń bá wa sọ kọ́lọ́n kó jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́n kó bá a gbà á lẹ́sìn fáwọn náà ìrètí ẹni tó fi ilé fọ̀nà rẹ̀ lẹ̀ láti ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn tí máa ń jẹ kọ́lọ́n jẹ́ kí ó tọ́ sí wọn àwa náà ta fasiko wa lè ta wa gbọ́ ọlọ́dà kò mọ́ tù wá ní ládàá rẹ̀ ọlọ́mọ kọ fún wa. ọba àwọn béèrè ti pọ̀ níbí rẹ̀ gẹ́dẹ́ nínú àwọn béèrè yìí ìbẹ̀ nínú ẹ̀ tó ṣe yí pé ọ̀rọ̀ òtí débẹ̀ táwọn tó kọ béèrè fi kọ béèrè lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà mẹ́nu débẹ̀ pàápàá jùlọ àwọn tá a kọ ìbéèrè lórí polygamy ẹlòmínì ẹ jọ̀wọ́ àwọn ìyàwó wa ò fẹ́ ká ṣe polygamy ṣé àti ọlọ́run ba ṣé ọ̀dà kéèyàn ta kó mo rò bí wọ́n ti sọ̀rọ̀ wọ́n sì fún obìnrin náà ní àyà Qur'an Karim pé dhalika bi annahum karihu ma anzala Allah fa ahbata a'malahum ọ̀rọ̀ wọn rí bẹ́ẹ̀ torí pé wọ́n kó ìrìnà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ lọ́wọ́ wa bá tẹ̀ wọn jẹ́ tó ẹni tí ò bá fẹ́ tọ́lọ́ ń bá tẹ̀ wọn jẹ́ lóbìnrin kọ́mọ kórìíra gbogbo nǹkan yóò tó wà ní Al-Qur'an so ẹnìkan tún ní kí ni sẹ̀rí nípa àwọn tí ń takọ̀ ìyàwó méjì ìbéèrè náà ti dáhùn rẹ̀ lẹ́yìn wá gbà ẹlòmíín mú ọ̀rọ̀ wa nípa pé ẹlòmíín sì tún akẹ́ sọ̀rọ̀ ni iná wa ta kọ̀ béèrè ẹlòmíín kẹ́ sọ̀rọ̀ kò béèrè béèrè gan pé ẹni tó bá ti báyìí báyìí báyìí báyìí ọkùnrin tó ń gbìyànjú tó náwó fún ìyàwó rẹ̀ ṣùgbọ́n ìyàwó yẹn wá ń kiri pé kò tọ́jú òun kiri eni kẹ́kọ̀ọ́ yẹn bẹ́ẹ̀ ó sì dáa dó kí ni béèrè yín lórí rọ̀rọ̀ báyìí. ìrora ni pé ìyàwó ń alákọ̀ọ́kọ́ ni pé ìtọ́jú àwọn ọkọ ẹja lè máa pàtàkì ẹ̀ owó ọ̀rọ̀rùn láti rí o wàláhì iṣẹ́ tá à ń ṣe ká tó rówó wàláhì kì í ṣiṣẹ́ kékeré yóò da akẹ́dàkùn tó lọ lọ́hùn kẹ́ ẹ máa appreciate ẹ máa ṣàdúrà níta bá fún yín ẹ̀jẹ̀ ọmọ àtẹ̀yìn lọ́rùn kẹ́ẹ̀dẹ̀ sí farada ilé ayé yìí fúngbà díẹ̀ ni àlìjáná gangan ni ilé wa o kọ́lọ́mọ́sá àlìjáná lè wọ̀. jazakumullahu khair wọ́n ní ẹ̀jọ́ nítorí ọlọ́run àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n máa ń pa ìyàwó wọn tì láì ní súnmọ́ wọn tó sì jẹ́ pé fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìyàwó yóò sì fẹ́ fọkọ náà sílẹ̀ nítorí àwọn ọmọ ti pọ̀ báwo ni kíníkẹ́ni yóò ṣe lábẹ́rẹ̀ náà ẹnìkan tún kọ̀ọ̀kan pé tí ò ní gbèdéke ni bóṣù mẹ́fà ní bọ́dún kan ní pé tí ò nígbà tí ìyẹn fi lè fi oorun bá obìnrin wí dà ní ẹnìkan ti kọ́ bẹ́ẹ̀ níbí báyìí mo fẹ́ kẹ́ bá kó papọ̀ sọ àtẹnutọ́ lọ́mọ pọ̀ wọn ọ̀fẹ́ jáde ọkọ̀ sí pàtì náà. abẹ́lẹ́ wọn aláàkọ́ lọ́mọ sábà ṣàánú ni àdáwò ni etí ọkàn ṣẹlẹ̀ náà ni pé àdáwò yẹn tẹ̀yìn bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn yẹn bá rí i pé èèyàn wà múyìn tó fúyẹ́ ó ẹ àkàfọ̀tàn rẹ̀ arábìnrin yẹn ó wòye tó bá fúyẹ́ tó bá lè ṣe faradà àti òní ṣe sìnà kọ́ máa tọ́jú àwọn ọmọ ẹ̀ àwọn tó bá rí i pé wọ́n ṣe sìnà òfilẹ̀ ọkọ̀lẹ̀ nítorí pé tọ́ bá wẹ̀ wọ́n o lè má wà lé bọ̀rọ̀ bó bá sì kú kò ní o lè má wà lé mọ́ àbí ọ̀sà lè pẹ̀lú àwọn ọmọ yẹn nídìí bẹ́ẹ̀ àmọ́ tọ́ bá rí i pé o lè ṣe faradà yìí especially nítorí ìnáwó àwọn ọmọ àmọ́ o gbọ́dọ̀ lóun ṣe faradà kọ́ ọmọ yọ́lẹ̀dà àbùkù ńlá ni gbogbo àwọn ọkùnrin tó máa ń ṣe kálẹ̀ bẹ̀rù ọlọ́run kálẹ̀ bẹ̀rù ọlọ́run torí pé ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ wallahu alam gbèdéke ìgbà téèyàn lè ṣe sùúrù dà oṣù mẹ́rin náà. obìnrin ní sọ ipò tó ìlà obìnrin sọ. ìlà àbí oṣù mẹ́rin oṣù mẹ́rin ọ̀ gbọ́dọ̀ mọ́ súnmọ́ ìyàwó rẹ̀ lóṣù mẹ́rin náà bá ti súnmọ́ ó ti ń sẹ̀ ọlọ́wọ́n ọba ó sì lẹ́tọ̀ọ́ láti kọ̀ ẹ́ lẹ̀ tó wọn ò ní sẹ̀ lérí ẹ̀ nítorí pé bàbá ṣe ń jẹun bẹ́ẹ̀ lára ó máa ṣe kíni ara ó máa bẹ̀rẹ̀ Allahu a'lam. jazakumullahu khairan. Ah, síwájú sí ẹ dákun. ẹ dákun ẹ sì máa ṣẹlẹ̀ ńgbà mi àwọn yẹn ní challenge tí wọ́n fẹ́ sọ ẹlòmíì kìí ṣe kọ́kọ́ wọn ò fẹ́ àrùn kan ní ń nígbà mi ò lè jẹ́ àrùn ara nígbà mi ò lè jẹ́ àrùn ẹ̀mí àwọn èèyàn máa ń jẹjẹkújẹ tí ò ní lè lásìpọ̀ èèyàn sì máa ń ní challenge ẹ̀ bó náà pé wàhálà látọ̀dọ̀ àwọn àjànú burúkú tí wọ́n pa àyàn lára tó jáde síta ara rẹ̀ ó tó bá jẹ́ pé ọkọ náà bá mọ̀ pé ìyàwó bá mọ̀ pé ọkọ yẹn ó ní challenge ní ká ń gbé lọ́dọ̀ fún rúkẹ́yà àtàwọn lẹ́gbọ̀n mi inshallah ta'ala ọlọ́run bá sànú ẹ̀. wọ́n ní ẹlẹ́yà kan ṣiṣẹ́ ìjọba ṣùgbọ́n wọn ò fààyè gba nìkọ́ọ̀bù níbi tó ń ṣiṣẹ́ yẹn tòtò bá débi sí láàárọ̀ yóò yọ nìkọ́ọ̀bù rẹ̀ lọ́fíìsì ìjọba kò lọ́sàn yóò tún lò padà wọ́n lábẹ́ mi tó ṣe pé ó jẹ́ nọ́ọ̀sì bọ̀tú obìnrin ẹni tí ń ti ń láńlá ni ṣùgbọ́n tó bá débi sẹ́ yóò bọ́ ìjáàbù yẹn lẹ yóò ku aṣọ kékeré tí ò ju bíi ìsàlẹ̀ tán rẹ lọ yóò sì wọ ṣòkòtò sínú àbámọ̀ bá ṣe lọ tí wọ́n tún bọ̀ alẹ́ yóò tún wọ̀ ìjáàbù rẹ̀ pé kí ni mọ̀ràn fún irú àwọn obìnrin báyìí. abẹ́lẹ́ wọn lọ́wọ́ kọ́lọ́mọ́sẹ̀ ìṣàánú wa kọ́lọ́mọ́ fi jẹ́ wọn síbi tó há ìjẹ́ rẹ̀ wọ́n ibi tó há ni kọ́lọ́mọ́ kọ́mọ́sẹ̀ ìṣàánú ẹ̀kọ́ ṣàánú àwa náà ètò dájú òun ni pé kákó níbi ilé fún pé a ti àṣẹ ọlọ́run a ti síwájú gbogbo àṣẹ ẹlẹ́ẹ̀kejì ká gbà pé ayé tá à ń wá yẹn kò sí lọ́wọ́ ẹnì kankan àfọwọ́ ọlọ́run wàlá ẹni tó làwọn ọba fún tó bá lọ London kò ní rówó tó lọ Amẹ́ríkà wàlá ẹni wọ́n yà lówó tíkẹ́ẹ̀tì wálé nígbà tó làwọn ọba ò ṣetán láti fún wọ́n jẹ́ àbúrò gọ́fúnà yóò tòsí ẹ bá gbóòsì lakọ fún látòkè sámà ẹni tí ń darí arísìkí àti ìṣẹ́ aláàdì wàá ní dákẹ́yìn máa fúyẹ́ ọ̀rọ̀ ọlọ́run wípé tàlá ò jẹ́ ti md yóò ṣe pàtàkì gbogbo ohun tí wọ́n bá ti fẹ́ di wa lọ́wọ́ táàfin máa ṣe ntọ́lọ́n táàfin máa gbé kalẹ̀ ntọ́lọ́n sí lọ́nà yẹn fún wa táàfin gbé kalẹ̀ nǹkan òfin náà yà sí kínní náà yà gbélẹ̀ wàláhi wàmá yẹ tẹ́kì láàyè jẹ́ aláwọ̀ maharaja ẹni bá bẹ̀rù ọlọ́run ọlọ́run fún alábàáyọ. yìí máa dàgbé kínní yẹn máa ń lé ni ipe wọn ni kí n kó báńkì ibi àti ń yáwó èlé wọn ni kí n kó ní insurance company ibi àti ń ta tẹ́tẹ́ kí ni màá wá jẹ wàláhi oye ntọ́ jẹ ọ wà lọ́wọ́ ọlọ́run ọlọ́run bá aláà sì wá sí dáadáa nídìí bẹ́ẹ̀ obìnrin ti ń ṣe báyìí ètí ìṣe yẹn ẹ̀ṣẹ̀ ni lẹ́yìn náà ó tún wá pàtàkì ọmọ èèyàn ju ọba dẹ̀dà lọ tábà bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run tó wa ìtọ́jà ni pé kó dúró lérí òfin ẹ̀sìn kó sì bẹ̀rù ọlọ́run ọba láti máa ṣiṣẹ́ mi tí ọba rí iṣẹ́ iṣẹ́ yẹn ṣe mọ́ abẹ́ náà kọ́lọ́ ṣàánú wa lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ ṣe nígbà míì náà àwa tí a bá jẹ́ obìnrin tí wọ́n jẹ́ pé wáyà bíi nọ́ọ̀sì dókítà lápèjúwe àwọn àwọn ìgbàláàyè kan wà fún wa tí àwa gan tá ìbéèrè níbi iṣẹ́ bóyá nítorí pé ká má pé sẹ́yìn nìkan lẹ́yìn islam ni òun náà wàá máa yóò máa máa bọ́ sọ́lẹ̀ àwọn ìgbìyànjú máa compromise àwọn ìgbàláàyè kan bẹ́ẹ̀ lẹ̀ ta ní aláwọn sisters tí wọ́n ṣiṣẹ́ medical doctors pẹ̀lú jàlúbáàbù wọn ni oyè ni wọ́n ti ń ṣiṣẹ́ jàlúbáàbù ò dí kéèyàn kò dá abẹ́rẹ́ lọ́wọ́ kéèyàn láti fún yàn lábẹ́rẹ́ sídìí o kéèyàn wọ jàlúbáàbù sóní kéèyàn má fún yàn lóògùn wọ́n kàn kàn dísáyìn orí bú yẹn fáwọn fáwọn èèyàn ní pé tó ẹ lè gbẹ́sìn wọ bí nídìí bẹ́ẹ̀ kádàkùtù lọ́wọ́ àwa tá a bá wà ní ààyè tá a lè bá àwọn èèyàn sọ̀rọ̀ ká jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ní àṣẹ lọ́wọ́ tó jẹ́ mùsùlùmí ká bẹ̀rù ọlọ́run bá lára àwọn àlùmà ọlọ́run ọlá rẹ̀ kọ́ lọ́mọ́sà sànú ẹnì kọ̀ọ̀kan. jazakumullahu khairan wọ́n jamaa sunna ṣùgbọ́n kò rí jamaa sunna tó lè fẹ́ jamaa tabligh àbí kó sì mọ̀ ṣe títí ó fi rí jama sunna pa. ati àti ati àti sọ àti sọ yẹn lẹ́ẹ̀kan èyàn ọ̀dàrú mọ̀yàn lọ́wọ́ mọ̀ ó ti yẹ ọ̀dàrú mọ̀yàn lọ́wọ́ mọ̀ ṣe rí ìbéèrè yẹn ìbéèrè tó lágbára òṣèlú kankan tó pé jamaatu tẹb jamaatu tẹbílíìgì ní káfíìr kùfàr níbi tá a jọ kọlẹ̀ lópin ìgbà tá a bá rí iṣẹ́ kú fún ní ọ̀rọ̀ wa àwọn kan bẹ tó máa ń tàbá fún sàárè ní India Pakistan wọn o àwọn ìyẹn tábà sọ fún wọn tó wọn gbọ́ ọyẹ àkàfàrà wọn lórí ẹni tí máa ti ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú òkú tó ti kú kì ṣe Muslim lẹ́yìn ìgbà tó ti mà lẹ́yìn ìgbà tó ti ṣe kíni tó ti mà àkíyèsí tá a kan pè ní pé bídíà méjì ló wà bídíà mọ̀káfẹ́ra wà gẹ́rù mọ̀káfẹ́ra wà lọ́dọ̀ àwọn mọ̀tàkìkì

ọ wà ń bẹ àmọ́ oúnjẹ eléyìí kò sí pọ́ńsì kankan ní inú ẹ̀ e, èwo lè yóò gbé wọn èyí tó sí pọ́ńsì ń nítorí pé tọ́ba ni ọ̀fẹ́ máa ọ̀fẹ́ máa jẹ́ létí tí kọ́mọ́ bá jẹ pọ́ńsì ọ lè padà jẹ ó sì jẹ náà nítorí pé ló ṣe jẹ́ pé yóò wù wá fún arábìnrin yẹn kó lè wá ẹni tó bá gbọ́ súnà yé dáadáa kò sí half half current nínú súnà àyẹ̀dà kọ́ ọ ṣe súnà àbí kọ́ ọ má ṣe súnà rẹ̀ jamaatu tablig wọn làwọn bíi tẹ àtọpọ rẹpẹtẹ táwọn afa ṣàlàyé táwọn náà sì lè jiyàn rẹ àyàn encourage ẹni yẹn kọfẹ ẹni tí súnà rẹ gbádùn èyí ò ní tó máa ń pé ẹni tó jẹ sàlàfì kò lè ṣe kátà as-salafiyatu ma'sumatun was-salafiyuna laysu bi ma'sumin ẹni tó dé lójú àwọn sálàfù tó gbìyànjú pé kò sáà tẹ̀ lójú àwọn sálàfù ó lè ṣe mistake àmọ́ ojú ọ̀nà sàlàfíà gangan kò sí mistake mẹ́ nídìí bẹ́ẹ̀ èyí tí àwọn sọ fún arábìnrin òní pé kọ́wọ́ ẹni tí ó bá di súnà mú tí ò sí bídíà nínú ẹ̀sìn rẹ̀ kẹ́sìn ò lè lálàáfíà torí ń tọ́kọ bá ń ṣe ìwọ náà ó ṣe kí ni ìwọ náà ó ṣe wallahu alam. jazakumullahu khair wọ́n ní ǹjẹ́ ó da akọ́kùnrin ó sọ fún ìyàwó rẹ̀ pé òun ní kọ́ mọ́ pé òun lóorun ìwọ ìyàwó ní kò mọ́ kí sinmi tó bá nídìí ni mọ́jú kó sí pé ń pè é fún oorun iyọ̀ náà ni iyọ̀ ni iyọ̀ ni ọláhì iyọ̀ ni ah, ọlọ́kùn fún lóbìnrin dáadáa àbí kò wá mọ iye ẹ lọ́wọ́ sànù wa o ọláhì ẹ̀yin méjì ẹjọ́ lẹ́tọ̀ọ́ torí lè bá dànù àbí ẹ̀hẹ́ fẹ́ẹ́ ṣe yọjú ayé fún kìyàmù lẹ́lẹ̀ àdébìnrin bọ́kàn bá sùn ìkejì ó ṣe kí ni yóò jí ìbáàdà nìyẹn náà kò sí tó burúkú wọn pè kò sí tó burúkú wọn náà pè àmọ́ kò wá fi kalẹ̀ pé wọ́lọ́gbọ́dọ̀ máa gbẹ̀rù ààrẹ ní kankan kò sẹ́rì fún ìjọba sì lẹ́rì oye ọbẹ̀ gbé òfin kalẹ̀ nínú ilé òfin tọ́lọ́wọ́ gbé kalẹ̀ yọ̀dà kọ́ bẹ̀rẹ̀ ọlọ́ arákùnrin kan jó ni ó ní ìyàwó yẹn ó ní òun padà lé e lọ ni ó burú òun sì padà rẹ́yìn ẹ̀ mo ní kò burú tọ́ba burú òní rí lé tọ́ba burú òní ṣe kíni ó lè rí lé alamajá kan jàngbà. ìsákun lọ xeyìrò ọlọ́run kò bá ń sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀. ìbéèrè náà ń fẹ́ lọ nílẹ̀ but àwọn tá à ń kọ́ béèrè rẹ̀ ẹ dákun torí tọ́lọ́hún irú jòkó tá a jókòó yìí a jó nítorí kí ìbárẹ́pọ̀ ìgbésí ayé mùsùlùmí kọ́ lọ jókòó kí a níbáṣepọ̀ láàrin ara wa ní ti dáadáa kí lè mùsùlùmí sì máa tò gbogbo àwọn ìbéèrè tó bá dàbí pé èèyàn ń lu koro àbí èèyàn ń fọ̀rọ̀ báyìí nìkan wí ẹ jẹ́ ká sọ́ra fún un. ẹnta wọ bá wà láàrin ọdẹdẹ rẹ kọlọ bá àwọn afásúnà àwọn àgbàlagbà tó gbọ nǹkan yé wọ́n bá wọn yanjú rẹ nítubí nùbí so nítorí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń sọ pé ẹ̀ ǹjọ́ da kí ọkọ èèyàn mọ sépè fún yẹn gbogbo àkọ́ ọmọ pèèyàn àtọ àwọn ọmọ ní olórí ibú ǹjọ́ da ká jáde gbogbo gbà ẹlẹ́hà gbogbo àwọn béèrè yìí pátápátá. ẹni tó lọ́rọ̀ náà ti máa gbọ́ pé òun ni òun lọ́rọ̀. bí n sì ń béèrè béèrè wọn. tẹ́nìkan wá bá béèrè béèrè kan sìn oyè lóbìnrin ó sọ ma kọ́kọ́ rẹ̀ ó gbọ́ yé pé ẹ̀ ń kún wa ń bí mayákẹ́ bá sọ. inṣàlẹ̀ ní láìfín lófin gbàtà bá tú àṣírí ilé síta kákan béèrè béèrè nọ́mà ká sì dáhùn lóyún léyìí tí kò tún ní dá wàhálà mi lẹ̀ tọ́wọ́ adé tó pé ṣé bí wọ́n ti sọ fún yín àbí wọ́n sọ fún yín ìjókòó yìí a ti fẹ́ fi tó lé ní kìí pa fẹ́ fi ṣe kí ni. bẹ́ẹ̀ni. ẹhẹn àwa tí à ń bá yín ṣe wá sí tá à ń sọ̀rọ̀ àtàwọn táwọn aláì ti bù yìí ṣé àyíjà ń lé wa. ṣé káfà kan náwó sí pé àwọn èèyàn jà. ẹ jọ ẹ wá ti jà á parí ẹ̀ náà ni kìí ṣe pé ìyàwó ní challenge lé wa láfi ń bá yín sọ pé ẹ̀yin ní challenge gbogbo ayé ló ní challenges. ọ̀la àwọn ìyàwó mi wọ́n ní ẹ̀sẹ̀ tí mo ṣẹ̀ tí ń sọ kan ọ̀dà ẹ̀ mọ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kẹ́ sọ̀rọ̀ ẹ̀ kì sọ ẹ̀ sì ẹ̀ sì lábúdà ẹ̀ sànú wa ọ̀dà ó ní ma pẹ́ wọlé àbí ó ní ma wọlé mo sì àjọsìn mo ní tòun ọ̀dà lábàdí kí sáyẹ̀ tán ẹ̀ mọ̀ sí nígbà tó bàbá jòkó mọ́ṣáláṣá ní ìmọ̀ à nǹkan bẹ́ẹ̀ dàrú wa fẹ́ẹ́ rí yín o nǹkan bẹ́ẹ̀ dàrú ẹ dákú o tó sí mọ́ṣáláṣí gbàdí ẹ bá wọn jẹ́ lọ́sibítù nídìí bẹ́ẹ̀ ẹ wàá sọ fáwọn ará àta pé ìyẹn padà lágo mẹ́rin lọ́la ìyẹn wá lọ́túnla ìyẹn wá ọjọ́ mẹ́rin ètò jẹ́ tó jẹ́ ẹ̀ pọ̀ náà pé emergency àfa ẹ̀ bá yanjú ẹ̀ aago mẹ́jọ àbọ̀ládá pẹ̀lú. àwọn ìyàwó tó ń bẹ̀. ìjà ń pèlè sínú kéde pé wọ́n máa wọ́n máa dun àwọn ará ilé lẹ́tọ̀ọ́ wọn torí pé wọ́n fẹ́ rí yọnu àwọn ará àta nídìí bẹ́ẹ̀ ẹ dákòtò ìtọ́lọ́wọ́n bá wa alákọ̀ọ́kọ́ ni pé káwọn ọkùnrin táwa ń bí ká gbà pé ìjòkó yìí ìjòkó àtúnṣe fún gbogbo wa ni ká lè túnra wa sí torí dáadáa tá a bá ṣe àwọn náà lájẹ àwọn obìnrin náà ká dàgbà tòdòdó lọ́wọ́ bá a la ká má béèrè béèrè tí yóò máa wá run àbú yẹn nínú pé ó sì lọ lè tú àṣírí mi ní ní gbangba kábẹ̀rẹ̀ ọlọ́wọ́ àná. wọ́n ní ẹ̀dá kan bá wa sọ̀rọ̀ lórí àwọn àwọn ìjáàbù kọ̀lọ̀kọ̀lọ̀ irú àwọn àwọ̀ ìjáàbù wọ́n ní bẹ nínú àwọn ọkọ wa tó ṣe pé ìjáàbù dúdú always níyàwó ilé ń lò ṣùgbọ́n àfẹ́sọ́nà àwọn kọlọkọlọ nílò wọ́n sá so gbogbo ẹ̀ lọ mọ̀sáàrò bíbí tọ̀rọ̀ yẹn ń lọ òun náà sá ni pé ọ̀rọ̀ lórí kọ́lọ̀ wo lobìnrin lè lò. ìbá ti wá béèrè pé kọ́lọ̀ wo ló yẹ kí obìnrin ọmọ wọ̀ ìbéèrè wa ẹ̀dá kò yẹ jẹ́ àmà farabalẹ̀ nítorí pé ìbéèrè ọ̀nà wà pòlítíkù ó sì ẹ̀ ẹ̀ nídìí pé àfẹ́sọ́nà tó ti fi sínú ẹ̀ ó ti jẹ́ ọlọ́rọ̀ ọmọ ibi tọ́rọ̀ ṣe kí ni lọ́rọ̀ ń lọ àdàkùn àdàkùn wọ́n ti kọ àwọn ilé ìṣíwájú ná àwọn kan rẹ̀ mọ́gàdàkùn á kàn béèrè pé kọ́lọ̀ wo lọ́dà gómìnà máa ṣe kí ni ọmọ wọn gbogbo kọ́lọ̀ tí ó bá ti flash gbogbo kọ́lọ̀ tí ó bá ti ṣe kí ni tí ó bá ti flash flash ni pé tí ó yọ yòò torí pé kí nǹkan yọ yòò ẹ̀sọ́ ọlọ́run ti ní wàlá yòbòdì iná ìṣẹ̀lẹ̀ àtàwọn ọlọ́run ẹ gbọ́dọ̀ fi ẹ̀sọ́ yín hàn síta àwọn àwọn mọ̀tẹ́lásì kan bẹ tọ́jú pé skẹ́ẹ̀tì inú ilé lobìnrin lè fi rán kò gbọdọ̀ fún ẹ̀jẹ̀ lùbáàbù wọ́n kọ̀ lọ́nà sí àwọn tẹ́ bá ti rí afa ẹni àga yẹn sókè àga tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ẹni àga yẹn sókè tẹ́ bá rẹ́ka tá a fa gbé lọ́wọ́ ẹ̀yẹ lò kẹ́nìkan wá lóun fẹ́ ẹ̀jẹ̀ lùbáàbù kó wá fi lè rán tẹ́ ara ni ẹ̀hẹ̀ nídìí bàtà àwọn afọ àwọn Sheikh Albani àti gbogbo àwọn afọ àwọn ní lábàṣẹ bíi láwọn àkàrí alẹ́lókọ́lọ̀ míì tó bá deep tó sì cool tí ò tí o sí kíni tí ò bẹ́ẹ̀ kádẹ̀ ràn ní ti ìbẹ̀rù ọlọ́run wallahu alam ẹni tí ó sì wà ń ta tí ìwọlé náà bóyá nígbà tí ó ti wọlé náà o ti jí wọn ni ó ti jí wọn sọ fún un tó bá ti dé yóò change ẹ̀ inshallah ká má bínú ẹni ká má bínú. naam pẹ̀lú gọlọ́run bóyá bíi méjì táìmù wa ti lọ gan um, ẹ bá wa parọ́ àpá àwọn òṣìṣẹ́ wa lórí àwọn àṣẹ tí wọn yóò máa pa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn gọ sí abẹ́ ayálòkùránì yìí láti máa pa àwọn àṣẹ láì bẹ̀rù ọlọ́run. <laughs> ọ̀dà àdìsí anábì anábì látọ̀ àtà lẹ́mọ̀ xalókè bí màá ṣe àti xaalì kò sí tẹ̀lé fẹ́ni tá a dá láti fi ṣe ọba adẹ́dà gbogbo àṣẹ tó bá ti àṣẹ tó bá ti pa ọ́ wọ́n sá wọnú Kùránì kò wọnú súnà tó bá ti wà ń bẹ̀ máa ṣe tí ọba ti sí ń bẹ̀ sọ fún ọ pé Ọlọ́run ọba ò ní kátẹ̀lé nítorí pé Ọlọ́run fẹ́ ojú báyẹn lọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò fẹ́ wọn ò fẹ́ wọn ò gbà pé ọkọ àwọn ọ̀gá àwọn ni wọn ò fẹ́ sọ̀mí tara wọn especially àwọn tí wọ́n bá lówó lọ́wọ́ dáadáa àwọn àbí àbí tó bá kàwé dáadáa èyí dáadáa wà nù wọn o òde ẹ̀ka àwọn tí ọ̀dà ní kàlẹ̀ náà gbogbo àwọn tó wà ń bí lọ́dà pẹ̀lú ìyọ̀ǹda tó lọ́wọ́ bá àwọn yóò wá ó ti yé tẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ ààyè tóbìnrin bá rẹ̀ ní máa ń fà kó gbéraga àdíjà àti àkọ́díjà àròdí àlàní àtànábì employer àti employee nì níta ló gba ànábì ṣiṣẹ́ ọ̀díjà ó sì wáá tẹríba fún pẹ̀lú gbogbo ìkẹ́tọ̀ wà lọ́wọ́ ẹ̀ ó sì wáá bímọ alálùbáríkà ọlọ́run padà wá sọ di ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ lálẹ́ jẹ́ náà nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ wọlé àánú rẹ̀ kò sí àsìkò mọ́ fún bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ tásìkò ló bá ti tó kò sọ̀rọ̀ mọ́ ẹ̀yà bẹ́ẹ̀ náà nínú àánú rẹ̀ ẹni wọn bá ta wí kọ́lọ́ mọ́sá jọ́sìn wọn láǹfà ọjà sọ́kùnmọ́ láwù xẹ́rẹ́. naam bí àsòrùn ti ṣe tó yìí ẹyọ kan yìí ká dáhùn rẹ̀ sí kí a tó máa lọ wọ́n ní pé ẹ̀yẹn ní kí ìyàwó òun ṣe family planning ìyàwó ẹ̀dẹ̀ ṣe family planning sẹ́ńgbà tó pa á láṣẹ ìyàwó àlọ́ ṣe family planning wọ́n ń torí pé ọmọ ti pọ̀ bàbá tó lùkà dà lórí bàbá tó lùkà dà lórí. Ọmọ tí mo wáyé rí, ìdílé ọ̀gbìn. Ọmọ mi lẹ́nu ọ̀sẹ̀ ìgbàlódé lẹ́nu ọ̀wá, oṣù kọ̀ọ̀kan, àwọn ìdílé ọ̀gá, ìwọ̀n ìdájọ́ yìí lẹ́yìn náà ó mú ìgbọ́dọ̀ ṣe pẹ̀lú àdá ọkọ rẹ̀. Ìgbọ́ mi ti dá ta ní ìgbọ́dọ̀ láàárẹ̀ tó ní àrà gbogbo àwọn ọmọdé wọn. Ṣé máa bí wa ṣé ọmọ ṣé ìjọba ọmọ ìyàwó bẹ̀rẹ̀ fún ọ̀pọ̀ rẹ̀ fún wọn? Ọ̀pọ̀ ìgbọ́n ọ̀pọ̀ ìgbọ́n ṣe àwọn ọmọ yìí. Ṣé ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba wàhálà nínú àwọn ọ̀dẹ́gbẹ́ àwọn ọ̀dẹ́gbẹ́ wàhálà lọ́kẹ́ tó tó lọ́wọ́.